ìgbàgbé tirẹ̀ pẹ̀lú ojúlówó erisco ríjìpò àti nàjíkò alápò tí a fohunkóhun lú ó sì tuntun wà nínú àpò ńlá káàkiri orílẹ̀-èdè wa yára jẹ àǹfààní ìdínwó ńlá àti àìmọye èròjà aṣaralóore inú tòmátò yìí. a ah, ọ̀rẹ́ ṣé mo dẹ̀ lè sáré tọ́ kékeré wò báyìí. tọ́kì ni wò lára tí a <laughs> iléeṣẹ́ oúnjẹ erisco ló ń fọ oúnjẹ tó ṣara lóore bọ́ gbogbo èèyàn ilẹ̀ adúláwọ̀. erisco tomato paste What does this season mean to you? Is it the joy of your family reunited, or unwrapping new thrills and adventures, or maybe hearty meals delivered to perfection, or a hashtag Dirty December with unforgettable nights playing catch up with concerts and parties, a hug, appreciative smiles, promises made and kept, a gift that says a thousand words. Whatever it is and whatever it means, with Jumia's Christmas sales, rest assured your Christmas is delivered. Jumia, your everyday delivered. Yeah, that time don't reach, oh. Christmas don't come again, yeah. Mama's helping hand, oh. Now for the season, yeah. I look forward to Hunger Christmas. Yeah. Are they waiting for longer Christmas? Are they think about longer Christmas? Because Mama Loco good hunger. Mama's helping hand. Yes. Now. Attention. 12 1212. Oh yes, 1212 is the day. Sunday, 12th of December at Jogo Center Ibadan at 2 p.m. it's Miss Oyo Day with beautiful ladies in the state competing for honor. At stake is a cute and cool saloon car courtesy of Odidiomo Foundation for the eventual winner. Chief host, Dr. Yinka Ifele MON, Chairman Fresh FM Group. Host is Isaac the Mayor. Tickets, regular 1,000 Naira. Front row seats, 1,500 Naira. VIP, 2,500 Naira. Entry tickets currently available at all food co outlets in Ibadan. Miss Oyo State 2021 live and loud on Sunday, 12th December, Jogos Center Ibadan at 2 p.m. Proudly supported by Naira NaraBet, Oyo Algon, Ripple's Outdoor Catering Services, Melody Events and Entertainment, Titan Farms, Coca-Cola, Foodco, Payseta Transport Service, Ultima Food, UI Hotel, Signal 7000, Takanfo Inn, Jogos Center, and powered by your darling station, Fresh FM 105.9 Ibadan. Miss Oyo State 2021 on Sunday, 12th December at Jogos Center Ibadan at 2 p.m. Miss it, miss, miss out. Erisco tomato to Ah. ìyá Bọ́lá mo fọ́ o oúnjẹ yín yìí lékè kà ṣé ni òórùn aládùn rẹ̀ gbalẹ́gbòde. wo ọ̀rẹ́ mi báwo ni oúnjẹ mi ò ṣe ní mọ̀ta sọ́sọ́ pẹ̀lú ohun tí erisco ń ṣe fún mi báyìí ojúlówó tòmátòsì erisco tún ti wà ní alápò ńlá tí owó rẹ̀ ò sì parí rárá. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ àti wípé àǹfààní ìdíwó gidi wà tí o bá ti rà a ah, eléyìí ń da o. ó wá túmọ̀ sí wípé a lè bẹ̀rẹ̀ sí sanwó kékeré fi ti oúnjẹ púpọ̀. <laughs> ó yá ṣe oúnjẹ má nígbàgbé tirẹ̀ pẹ̀lú ojúlówó erisco ríjìpò àti nàjíkò alápò tí àfohùnkó ń lú ó sì ti ti wà àìmọye èròjà aṣara lóore inú tòmátò yìí. a ọ̀rẹ́ ṣé mo dẹ̀ lè sáré tọ́ kékeré wò báyìí. tọ́kì ni wò lálá tí ẹ jọ. <laughs> iléeṣẹ́ oúnjẹ Erisco ló ń fọ oúnjẹ tó ṣara lóore bọ́ gbogbo èèyàn ilẹ̀ adúláwọ̀. Erisco tomato paste. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹ̀ tún ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tún ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ̀dá lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. wẹ́. Ah. kí wàá ní báyìí. ẹ ó yà mí lẹ́sẹ̀ ibi ò fẹ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀. a sọ̀rọ̀ ọ̀rọ̀ náà la fẹ́ sọ ṣe eh, eh. bá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni. Eh, kò sí wàhálà dẹ̀ ti bẹ̀rẹ̀ ibi kan láàsì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ láàsì kọ́ sọ ká tó sọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ látún sọ. bẹ́ẹ̀ni. ẹ̀yin èèyàn wa ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ gbogbo ọwọ́jà ibi tí ìkànnì Fresh FM Ìbàdàn tí ọ̀nà yẹn dé lákìyín dé o akíyín nípínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ ìbàdàn akínyín káàkiri gbogbo ìpínlẹ̀ tó kù tẹ́ ẹ ti ń gbọ́ wa nítàkùn àgbáyé tẹ́ ẹ sì ń wò wá akínyín káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ nídàálẹ̀ àtàwọn èèyàn wa tí ń bẹ nídàálẹ̀ òkè òkun kankan akínyín débẹ̀ o bójú ọjọ́ bá ṣe rí lásìkò yìí lọ́dọ̀ tí yín la fi kí yín pé a kú déédéé àsìkò yìí torójú ọjọ́ ọ̀dọ́gba àmọ́ lápá bíi aago mẹ́jọ àbọ̀ ló kọjá ìṣẹ́jú márùn-ún ní naija area níbi tí àwa wà ní naija yìí ilé orin music house challenge ọ̀nà tó lọ ti toll gate nílùú ìbàdàn la mà ti mú ètò àjà àbálẹ̀ wá sí etí gbọ̀yìn ẹ ti gbọ́ freshly pressed ẹ ti gbọ́ yìí lédè gẹ̀ẹ́sì ẹ àtúpalẹ̀ lédè tiwantiwa èdè ọmọ tó òdua òun rèé o tí a ti mọ kàròyìn nílé lóko tó fi dẹ́yìn òde sétí gbọ̀nyìn as usual gẹ́bí ṣe wa hmm. àtẹ̀yìn náà Vanguard The Punch Daily Sun àti Nigerian Tribune àtúntì kó wáde wọ́n sì sọ̀rọ̀ àwọn ìwé ìròyìn sọ̀rọ̀ o. ó sèkún bìbà. àwọn ìwé ìròyìn sọ̀rọ̀ o. ó sèkún fọ́fọ́. wọ́n wí nǹkan o a sì ka nǹkan. tó ti ṣó. ara ń tá kàrí fàpẹrẹ àfàìmọ̀ kíjọba nàìjíríà àtijọba ilẹ̀ gẹ̀ẹ́sì ọmọjọ̀mú nǹkan lẹ̀ lórí ọ̀rọ̀ omicron táwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì torí ẹ̀ fòfin de bàálù wọn kọ́ mọ́ wọ̀ bí kìtì wọ́n sì mọ́ wọ̀ ọ̀hún gbogbo àwọn èèyàn tó fẹ́ rìnrìn àjò ó oh god ni wọ́n dà wọ́n sí àwọn tí ń ṣe ìrìnnà àti gba ìwé ìrìnnà tí wọ́n ń process visa application wọn lọ́wọ́ àwọn náà ò tiẹ̀ mọ bí orí ń bẹ́sẹ̀ rè báyìí hmm. fún ìdí èyí ìjọba nàìjíríà ti sọ̀rọ̀ sókè wọ́n bínú gan oh. ìjọba nàìjíríà ní àìfinipé ní àìfèèyànpèèyàn tí mara oko sanba ń tẹ́wọ̀lú ìwà àrífín nìwà ìwà ìmọ̀ọ́mọ̀mọ́ fìyà jẹni lọ́nà ẹ̀lẹ́tọ́ nìwà ìwà ẹlẹ́yàmẹ̀yà òun nìwà ìjọba àpapọ̀ wọ́n kéde kalẹ̀ sí ojú ìwé àkọ́kọ́ Vanguard mo rí i níta gbangba the punch wọn ní ìwà tí UK hù yìí unjust hmm. punitive discriminatory English English ti bẹ̀rẹ̀ o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Nigerian Tribune Daily Sun àwọn náà kàn kó òròyìn yìí ṣùgbọ́n àwọn àfikún tí wọ́n fi sí òun rèé o lẹ́yìn ìgbà wọn ni ìgbésẹ̀ tí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì gbé lórí orílẹ̀‐èdè wa Nàìjíríà ìgbésẹ̀ tó korun ẹ̀ kan ni ẹnìkan tó jẹ́ èèkàn kùgbọ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó sì jẹni tó wà lákàtà ti ọ̀rọ̀ ètò okòwò ọ̀mọ̀wé akínwùmí ó sọ̀rọ̀ ti African Development Bank ó ní kí ni gbogbo kàtìkàtì tí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n bẹ̀rẹ̀ sí dáwọ́lé yìí wọ́n ní tá a bá wò ó nímọ̀ ti ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọn ò rí fìdí ẹ̀ múlẹ̀ bíjọba nàìjíríà ṣe wá ní ṣóńṣó méjì yóò forí gbárí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì náà ti sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ké hmm? tẹ́ẹ̀yán hmm? àgúnlá àgùntẹ̀tẹ̀ ihun tá a ṣe láti ṣeun. kábíyèsí olódùmarè ah. kábíyèsí olódùmarè ọlọ́run kó ṣàánú wa ni. àgbègbè máa là ń gbèròyìn sétí ayé tọ e, e, ariwo ayọ̀ ìròyìn ayọ̀ ní ọmọ ọdún lẹ́yìn kò lè tiwa àti lágbàlá wa àtàwọn etí gbogbo tí ń gbọ́ a. ok ẹ àtẹ̀síwájú ẹ̀mí kan gbé wá ni ó ní kí n kàn oh. ṣiṣẹ́ ìrànṣẹ́ ọ̀fẹ́ fáwọn èèyàn mo sì ṣe ọlọ́run yóò dá padà. tábà parí kò fún mi láì cat number rẹ. ẹ ṣeun ojú òní tí ọ. ní báyìí wọ́n ní àjọ ayánilówó ní àgbáyé IMF ti ké tantan pé bí oúnjẹ ṣe ń wọ́n níwọ̀n kú wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí òun gan òun ló ń ṣàkóbá fún gbogbo owó nǹkan míì tá à ń rà tó fi di pé ọ̀wọ́n gógó gbogbo nǹkan tí a ojú inflation àtàwọn nǹkan míì káì IMF ló sọ̀rọ̀ ìròyìn yẹn pé bí wọn ò tiẹ̀ sọ ń kọ́ sáà wàá mọ̀ ni hmm. Hmm. lójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ ti owó epo tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n fi owó kún hmm. ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti bẹ̀rẹ̀ kùkù kẹ̀kẹ̀kẹ̀ kùkù yìí pé kò sí wàhálà wọ́n ní ohun tí àwọn ó fojú ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà rí wọ́n ò rí mọ̀ wọn ó sì tún rí bò wọn àsopapọ̀ méjèèjì fíìmù burúkú ni o yóò sàn kíjọba ilẹ̀ nàìjíríà tètè mọ́wọ́ sẹ́yìn pé mìíràn bẹ́ẹ̀ wẹ̀nà tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti oasu oasu wọn ni asu sì wo ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn sì rẹ́rìn wọn ni ẹ̀rín tá a rìn yìí kì í ṣẹ̀rín tó dénú wa o wákàtí mẹ́rìnlélógún ẹ wo nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ fíìmù tí ó bẹ̀rẹ̀ kódà yóò fẹ́ ju Titanic lọ. Ha. ASUU sọ bẹ́ẹ̀ bẹẹ ni fúnjọba nàìjíríà. yes lẹ́yìn sùúrù kí ẹyẹ ó fò kọ̀ sọ̀rọ̀ ASUU ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí gbégbé ṣe gbé jáde látinú Daily Sun wọ́n ní ASUU fún ìjọba nàìjíríà ní ọjọ́ kan péré tí í ṣe wákàtí mẹ́rìnlẹ́ ní ogún hmm. ni wọ́n wá sọ pé ẹ gbọ́ látọ̀dọ̀ wa ẹ rò wa hmm. you will hear from us ASUU sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ nàìjíríà. káì ẹgbẹ́ rẹ̀ a mà tún rí ìròyìn wọ́n ní nípa owó epo tá à ń gbọ́ fìrìnfìrìn pé ṣé ò wá ní tún wọn báyìí NLC ẹgbẹ́ òṣìṣẹ́ ní Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní pàrọ̀ pọ̀dọ̀fin inú wọn wọ́n ti ń lọ́bì lọ́kòkó láti sarajọ láti ja kínní bí ìjà torí pé mọ́fọ́kọ́ mi pàlà NLC ní ọjọ́ kan lèèyàn máa kọ́ hmm. ìta gbangba Vanguard fún tòní ni ọkọ̀ yẹn sí o. lágbo tòṣèlú ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ bí wọ́n ṣe fi ẹ̀sùn kan igbákejì ààrẹ ńlẹ̀ wa nàìjíríà ńgbà kan àná rí alhaji atiku abubakar pé kì í ṣọmọ nàìjíríà. Hmm. Ah, ọ̀rọ̀ ń wá gbin ó kí wọ́n gbéra wọn relé ẹjọ́ wọ́n ní ní báyìí o wọ́n ti mú ọjọ́ tí ìdájọ́ ò wáyé pé ṣé lóòótọ́ àtiku ọmọ nàìjíríà ni àbí kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí wọ́n ní ilé ẹjọ́ gíga yóò gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ bó bá di ọjọ́ kọkànléní ogún oṣù kejì ọdún tó ń bọ̀ bí Kristi bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn ojú ewé kejìdínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune ìbẹ̀ mo ti rí. tọ́ ìta gbangba Vanguard la tún ti rí ìròyìn twenty twenty three nkanlẹ̀kan gbàngbọ̀n ètò òdìbò Nàìjíríà ó tún wáyé látàrí èyí àwọn ọ̀dọ́ kan láti apá òkè ọya ilẹ̀ yìí àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń jàfẹ́tọ̀ ọ̀lú wọ́n panu pọ̀ wọ́n ní ayim pius ayim làwọn ń fẹ́ lóyè fún ipò ààrẹ ní twenty twenty three hmm. ìròyìn yẹn ìta gbangba Vanguard ni mo ti rí ka o. tọ́ agbó òṣèlú kan náà tún rèé ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe gbé ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ ọmọọba Uche Secondus tí wọ́n gbé tàgàtàgà tí wọ́n fi jù síta yìí pé kó kúrò lórípò ìgbà tí ó kúrò lórípò bọ̀rọ̀ wọ́n gbọ́n bí odò òun náà gbalé ẹjọ́ lọ ìpè tó sì pè ibi wọ́n bá nǹkan dé dúró rèé o àná ọjọ́ kẹfà oṣù kejìlá ó yẹ kí wọ́n gbé ìdájọ́ ṣe lórí ọ̀rọ̀ náà pé ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe yọ kó nípò yìí ṣó tọ́súnà àbí ò tọ́súnà wọ́n ní wọ́n tún fi wákàtí mẹ́rìnlélógún wọ́n tún fi kún ìgbà tí ìjókòó ọ̀hún wáyé èyí tó túmọ̀ sí pé òní làámọ̀ báàbù ìbò gan lọ̀rọ̀ ń rè lórí ọ̀rọ̀ Uche Secondus tí wọ́n gbọ́n kó òun pọ̀ alága ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ àtẹni tó wà ń bẹ̀ báyìí àtẹgbẹ́ òṣèlú PDP gangan sàn án àmọ́ lọ́wọ́ ẹni ó lóun fẹ́ lọ díje dupò lọ ṣe alága ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ òun náà fẹ́ díje ní o Malam Salihu Mustapha ó ní ah, èrògbà tòun àti ohun tó ń gbé lọ́wọ́ ni pé kí ẹgbẹ́ òṣèlú APC kó lè mú oríyìn kó sì gun ìjáwé orókè nínú ètò òdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 ohun tó ń gbé lọ́wọ́ nu àti ìṣọ̀kan ilẹ̀ nàìjíríà lọ́ba fa ojú ewé kejìdínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune náà ibẹ̀ wọn kọ sí. Hmm ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àárín òṣìṣẹ́ kan ní ilé ẹ̀kọ́ gíga ti Ọ̀fà Poli ni wọ́n ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ arákùnrin yìí bá fẹ̀sùn kan ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíwá ilé ẹ̀kọ́ ọ̀hún rẹ́kítọ̀ hmm. pé ń yọ nǹkan lálára ìyàwó òun wọn àwọn aláṣẹ Ọ̀fà Poli ní abanilókọjẹ́ burúkú burúkú ni arákùnrin èékánra hmm. ìta ló fi májé. Hmm ojú ìwé kẹsàn-án punch tí mo ti rí náà ni mo tún ti rí àkórí ìròyìn àwọn tí ń fọkọ̀ rin ọ̀nà ọ̀nà Kwara sọ́yọ́ wọ́n ní wọ́n ti bọ́ síta tí wọ́n ń fẹ̀hónú hàn wípé àbẹ́ẹ̀rí nǹkan ọ̀nà yìí ó ti di ẹ̀bìtì àlàpà kòtò ọ̀run eléyìí tó ń ṣẹ̀mí lófò ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch ni mo tún ti rí kà. ọ̀nà tí mo lọ ń jẹ́ oníyìn tó gbansọ́fà méjì ń di mi. kábíyèsí olódùmarè <laughs> kábíyèsí olódùmarè. Ah! it is well. Hmm. ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní kò sí nǹkan tó jọ o ètò òdìbò tí ó wáyé sípò gómìnà lọ́dún 2022 nípínlẹ̀ Èkìtì yóò ṣojú àwọn pẹ̀lẹ́ ni ọba fẹ́ yíbò ṣẹ́gun òní lérí ó fìkà tọ́lẹ̀ láì pé àwọn ò ní fàyè gba ẹnikẹ́ni láti gbé àwọn nímúgùn bíi tàtẹ̀yìnwá mọ́ yíbò ńbẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní PDP àwọn kan níbẹ̀ wọ́n ti kóra wọn jọ wọ́n ní Akínbádé ń làwọn fẹ́ kó lọ díje dupò gómìnà nínú ètò òdìbò sípò gómìnà lọ́dún 2022 níbẹ̀ òun gangan làyànfẹ́ ọmọ àwọn ojú ewé kejìdínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune náà ó ti mú tagbami òṣèlú òun jáde. PFN ti sọ̀rọ̀ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ẹ̀ka ti àwọn ìjọ ìgbàlódé ti ṣàlàyé wípé bí wọ́n ṣe ń já ẹ̀wọ̀n ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so lójoojúmọ́ ayé yìí ó ti ń ṣàfihàn àìdọ́gba dàpọ̀ àti kòdìẹ̀kòdìẹ̀ tí ń bẹ lẹ́ka ètò ìdájọ́ orílẹ̀-èdè nàìjíríà ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní ni ọkọ̀ yẹn sí tí ó ń sọ wípé ọlọ́run yóò ṣàánú o. èṣù onílé ẹ̀kọ́ láre o bó gbẹnu tó ṣe gbé lánàá ìròyìn míì ti tún dé lórí rẹ̀ arákùnrin kan tí wọ́n ní ọlọ́ra sìgá ńgbò ó sì ra sìgá tán ló bá padà wá lọ́jọ́rọ̀ pé òun ní sẹ́ńgìn àádọ́ta owó náírà fifty naira ìgbà tẹni tó ra sìgá lọ́wọ́ rẹ̀ lójúmọ́ sọ di mímọ̀ pé òun ò jẹ́ ọ́ ní sẹ́ńgìn kan ibi wọ́n gbé ń fa ọ̀rọ̀ ní fìràkù èyí ò kẹ̀ fún ní àwọn ẹ̀ṣẹ̀ burúkú ẹ̀ṣẹ̀ abàmì hmm. ìgbé tí ó fún ní ẹ̀ṣẹ̀ láyà wọn ni ọlọ́ọ̀lẹ̀ ní ọ̀sẹ́mú ó sì gbabẹ̀ jáde sí ọ̀run alákejì lọ́wọ́ ta wá wà báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọn ní àti lọ gan àlàyé lápá pé mọ̀ bọ̀ ọ̀lẹ́jọ́ jẹ ẹ̀ṣẹ̀ ọyọ kan hmm. ó sì rán àyàn lọ sọ́run àṣàǹtẹ̀ èèyàn burúkú tí pọnmọ lórí balùwẹ̀ irúfẹ́ ni bẹ́ẹ̀ ni ọ́. elédùà kó dákun kó ṣàánú ntí àwọn àwọn èèyàn ọlọ́run méjèèjì akọ́mọláfẹ́ ọláyà àti ààrẹ ọlálọ́mí àmọ̀lẹ́mọ́ sọ ni pé bí èṣù bá ń gbé kóstè hmm. rẹ̀ kí pé má tiẹ̀ gbìyànjú àti yẹn tó wà ń bẹ̀ wò. rárá àti rárá níbi pé ó àbíbò àpíà pé ẹ̀sáfẹ́sù ibi ìjà ni kú wà hmm. ibi ìjà làkó bá wà ntí kálukú sì ń gbé kí ọ ah. yàtọ̀ aṣọ ni wọ́n fi bò ó pọ̀ tó yìí hmm. ọlọ́mọ àáfíwọ́ ṣe sábà bíi labu labu o ajá àbálẹ̀ tiyín rèé o ajá àbálẹ̀ ìkànnì Fresh FM gangan rèé akọgun láàrin àwọn ìkànnì yòókù àwa ń lọ sókè lọ́hùn á ọjà bá a bá padà dé bá a bá padà dé bá a bá ti padà dé a fẹ́ kàròyìn fún yín ni kì í ṣe pé kì í ṣe pé bóyá <laughs> take care. ajá balẹ̀. dashing through the snow in a one horse open sleigh. ẹ̀dá tuntun gbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty twenty two. Why not register for your visa process now for an eventful twenty twenty two before December seventeen. Publishing gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbélú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà ńlẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kó o forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken. nínú ọdún tí mẹ́láyé ti kérésì ló yàtọ̀ tó gbádùn alálẹ́ bẹ́ẹ̀ni gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹtún wá fún kébùrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bù máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà ńlẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas kí ló wàá sàrákùnrin látàárọ̀ tí ò wá gbé kọ́ báyìí. kí ló sì ọ ojú ó sì wá fajúro báyìí. bó ní sí ní arákùnrin ọlọ́mọdé dá mi gbèsè ajílẹ̀ mo ló bá ń gbé wa àtàwọn kan tí mo fẹ́ lò sórí oko. ó sì wá lè tó gbogbo báwọn wọn. ayé dígítà la wa ọ̀yá fóònù ẹ̀ tẹ star three four seven star four six ash crop to cash gangan nu gbogbo n tó fẹ́ pàpàtà ojú kan ló wà. ó ti gbé wa o ẹ àmọ́ lọ́nà wo ni wà gbà. ojú òpó yìí láti lè ra jílẹ̀ ráhùn tá a máa ti bọ́lẹ̀ wọ́n tún bá ní wojú ọjọ́ kí gbogbo àwọn nǹkan tá a ra yìí kójú ó kàn máa wọ̀ lọ lákòókò tí ò tọ́ wọn a máa yá ni ní katakata eléyìí tá a mọ̀ sí tractor tí máa bóònù rẹ̀ tá a fi ṣètò ọ̀gbìn wa pápá ń bá rí ẹ̀ ní pé bí ẹ̀yin náà bá ti darapọ̀ mọ́ ojú òpó star three four seven star four six ash. tẹ̀sí jóníbàárà tí máa ń tẹ̀lé wa ń gbogbo ògbà tó bá ti tó àkókò díẹ̀ ẹ̀yin yóò láǹfààní sí owó yá láti fi ṣètò ọ̀gbìn dáadáa sí i. ṣó ti wá ìpèsè àgbẹ̀ ti di rọrùn. ayé dígítà la star three four seven star four six ash crop to cash bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣètò ọ̀gbìn lẹ́ẹ̀mọ rere rẹpẹtẹ. ọmọ ṣẹlẹ̀ ó yá. ó wọlé dé ẹjẹ́ àjọyọ̀ hallelujah àjọ̀dún ìkórè nineteenth adult harvest anniversary ccc tẹ̀dúolúwa model parish ṣágbẹ́ ìbàdàn ní monday december six lábẹ́rẹ́ ìkórè unmerited grace pẹ̀lú àkànṣe àdúrà láago méjìlá ọ̀sán pẹ̀lú pray evangelist adé adérántí adéwòye tòǹtò ní irú ètò bíi bible quiz ìṣọ́nà ètò àwọn obìnrin rere wednesday december eight wákàtí orí ọ̀fẹ́ Power of grace láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú mosbre evangelist rotimi ọládẹjọ thursday december nine láwùjẹ pẹpẹ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní unmerited grace pẹ̀lú evangelist kórèdí ògúnmọ́lá tó ń ti eré oníṣe láago méje àṣálẹ́ saturday december eleven ní àsè pẹ̀lú kristi tóńtóní yìí láago méjìlá ọ̀sán classical choir gbẹ̀ngà ojú ọlágbé àkọlà ṣẹ̀yẹ alágbàwí ọjọ́ olóko sunday december twelve láṣìdípẹ́ ìkórè sunday láago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà assistant venerable super evangelist rántí àjàyí big daddy lólùgbàlejò nínú gbọ̀ngàn ìjọ celestial church of christ ìtẹ̀dó olúwa mọ́dẹ́ parish ọ̀yọ́ ìlọrin expressway ságbẹ́ ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí olú ìkórè retí yín kájọ yáyọ orí ọ̀fẹ́ bíi ti dáfídì. Mama, ó mà tán jọ́nẹ́ta ṣé o travel out ni kí lórí tó fi sọ bẹ́ẹ̀ o oh, ò look local mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o diamond standard beauty and spa egungun bí èyí sọ̀wọ́n lágbárí báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá ṣerun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ̀ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń nábẹ̀ bóyá ká lọ́rọ̀ coverage kérubù sẹ́ra fún báàbù church kọ́ńbọ́ọ̀kì àràgbá yamuyamu ìsìn ọjọ́rú wednesday méje ṣílò èyí tó gbẹ̀ fọ́dún tá a wà ń bẹ̀ yìí èyàn seven wednesday ṣílò service láago mẹ́sàn-án òwúrọ̀ sáago méjì ọ̀sán bẹ̀rẹ̀ láti november seventeen sí december twenty nine lẹ́yìn ìgbà náà ni crossover and watch night service yóò tẹ̀lé lọ́jọ́ ẹtì friday december thirty first láago mẹ́sàn-án lẹ́ẹ̀tì ti dàgò kan ro ní rock of ages cns bible church ológẹ̀dẹ̀ estate new garage nílẹ̀ ìbàdàn lábẹ́ àkóso bàbá wa àti màmá wa apostle and prophetess ceo àjànàkú general overseer and spiritual moral in charge tòun tọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run mìíràn náà ni ó tún wà ń kalẹ̀ tàwọn olórin ẹ̀mí lọ́lọ́kùn òjèjì pẹ̀lú àkòrí àkókò ìkórè John four thirty five wọ́n ní gbogbo ẹni tó fomijé fúrúgbìn ó dájú wọn ó fayọ̀ ká àsìkò ìkórè rẹ̀ dé tiwọn náà yóò kórè ohun gbogbo tó tún kórè àdúrà tó ti ń gbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún máa bọ̀ sínú ìjọ rock of ages cns bible church ológèdè estate new garage nílẹ̀ ìbàdàn níbẹ̀ lọ́lọ́run ó ti ṣe tiẹ̀ náà láṣẹ pé lọ́dún yìí seven wednesday shiloh service tó kẹ́yìn fún tọdún yìí ibẹ̀ máa ti kájọ àdúrà Dou ateni. bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo èkó àti àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbàǹkọ́gbòsà bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design bricks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Oyo express road. láti jàǹfààní design bricks operation jms lásìkò ọdún yìí pé zero nine zero three nine three tàbí seven five one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. gbàgbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbogbo nílẹ̀ dodo ajá balẹ̀ latest record lórí dr láyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon ọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá dáúdà. wájú òwe bóyá ká lọ ayéfẹ́lẹ́ lórí.

manifestation àkókò olùkọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yorùbá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayéfẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of aloe production international tó bá jáde ìmọ̀ mi tètè watch out. ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba yé fẹlẹ èmi ṣe kábíyèsí ọba yẹn ó lè sọ̀rọ̀ sókè. praise the lord. Oh. àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa forí yìn fèrèsé ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forí Minister. káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló m máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alámọ̀já area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀. ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmín lórúkọ jésù. gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success ó yá gbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́ gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success ṣọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì ó yá ní iṣẹ́ top sources tá a ṣe sí sí kákíẹ́ building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight. eight eight eight eight eight. Hmm, àkànṣe ọwọ́ agbára àdúrà kan tún rèé tí gbogbo òde ti ń já tí gbogbo ọ̀gbọ̀n ẹ̀dá sì ti ń da láyọ̀ nínú ìjọ Christ Apostolic Church Divine Evangelical Mission AK Fire Test FA tó wà ní àdúgbò ìlú péjú lébàtì akẹ́dẹ̀mí ìlú Ìbàdàn gbogbo Wednesday kejì nínú oṣù kankan ni ó máa wáyé títọ́ oṣù ìtúlẹ̀ lẹ́yìn ó máa má gbẹ̀yìn níbi tí Ọlọ́run ti gbé yan bàbá wa pásítọ̀ Adémilúyè Gbẹ́ngà Julius láti máa kéde ìtúsílẹ̀ àti ìdáǹdè fún gbogbo ẹ̀dá àkórí àdúrà ẹni power must change hand by fire agbára gbọ́dọ̀ pàwọ́dà pẹ̀lú ọwọ́ iná láti aago méje àárọ̀ sí aago mọ́kànlá àárọ̀ àdúrà ó yà yà yóò máa wáyé ọ̀rọ̀ ọlọ́run wípé iná ṣáájú ogoluwa ó ju àwọn ọ̀tá rẹ̀ run òṣogun tí bàbá ọjà ti jésù níyanjú ẹ̀ tó bá wá síbi àdúrà yìí láti akala express sọ wípé òun lọ sí akademi èrè ìlúpẹ́jù community ibẹ̀ gángan ni christ apostolic church born evangelical mission fire tested faith wà sílé ìpè ọ̀rọ̀ bánisọ̀rọ̀ bàbá divine o eight o three eight zero four three nine one seven. ajá balẹ̀ ajá balẹ̀. dà báyìí. ìròyìn ti bẹ̀ <laughs> kí ló ṣẹlẹ̀ gangan náà. alẹ́ ọ̀tọ̀ màá ní nǹkan tó ń ṣe mí. ọ̀gbẹ́ni eré epo epo o sọmọ nǹkan jábẹ̀rẹ̀ ìròyìn. túwó ló wù mí láàárọ̀ yìí iṣẹ́ ló ṣe bí èkìrí túwó àti ewédú àti gbẹ̀gìrì kí wọ́n bá mi wá àsọtẹ́ẹ̀dì sí i. máa ń gbọ́ mi mi. ọlọ́run mi kí wọ́n wá lọ wá síbi oníke kí wọ́n bá máa jó ẹlẹ́nu. ọjẹ̀bi. mo rò pé nǹkan ṣe ọ̀ya kàròyìn tiẹ̀ yìí yìí bẹ́ẹ̀ kàròyìn mọ́. ẹyìn tó o máa ń ronú nǹkan mi ìjó ń jẹ lọ mo béèrè ni o ṣé o nírònú mi ìjó ń jẹ lọ. lady bí ìfẹjọ́ ẹ̀sùn mi o <laughs> níbẹ̀ lẹ́lẹ̀ <laughs> orí àga ẹ̀rọ fi hàn mí. ẹ ẹ ibi tí mo ti máa ń jẹun. Ah, èmi ò sọ bẹ́ẹ̀ o. ọ lọ sí commercial lọ owó kò sí wàhálà ah. ibi ibi asọ̀rọ̀ sọ bótò ibi o ti kóbá rẹ̀ náà rè ìpolówó ọ̀fẹ́. nǹkan tó rán mi sí ọ wàhálà yìí sọ. ṣé bóyá o ṣe sọ láfẹ́fẹ́ bóyá o pè mí o jíṣẹ́ lẹ́yìn nípa ìyìn lè jíṣẹ́ lẹ́yìn. ẹ ara bíi ẹtí ọmọ ló ń jẹ o wọ́n sọ pé kí ni o èmi ti ń ṣe o múra sí i. ẹ̀yin èèyàn wa ṣe rí ọ̀rọ̀ eléyìí tí ó ti fara jọ àìláṣọ lọ́rùn pàká tí hmm. fàpérò gbogbo ọmọ irin wo òun ni ti ẹ̀yà covid nineteen ti wọ́n pè ní omicron yìí láti pàṣẹ bẹ́ẹ̀ àwọn ọmọ nàìjíríà tẹnu wọn tọrọ ti ń sọ o hmm. ìjọba nàìjíríà gan ti á fara ya tán mọ́ àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì lọ́wọ́ ẹ ti ẹ̀ kọ́kọ́ gbà ẹ̀ kọ́kọ́ gbọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣàpèjúwe ìwà àti ìgbésẹ̀ eléyìí tí àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì british government tí wọ́n gbé gẹ́gẹ́ bí ìwà ìfinipeni àìfihàn pèèyàn tí máa rẹ oko sanba ń tẹ́wọ̀ gbòòrò ìwà àrífín ilé ìṣègá e nípa bí wọ́n ṣe fòfin òjijì de mímọ́ wá àti mímọ́ bọ ọmọ nàìjíríà láti ilẹ̀ gẹ̀ẹ́sì sọ̀hún àti láti ibi ìsílẹ̀ gẹ̀ẹ́sì àwọn aláṣẹ nàìjíríà ní ìgbésẹ̀ tí wọ́n gbéhùn áá ó ti á fi hàn pé wọn ò ná ní wa bí ìgbà tá a hmm. já nǹkan kan ní ojú wọn ni láì ṣe pé ẹ fi lọ olójú ẹ wá ń gba ojú láì fi láì béèrè lọ́wọ́ olójú ẹ tó gbà wá yàtọ̀ sílẹ̀ ẹni tí í ṣe ààrẹ fún báńkì onídàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank AFDB ọ̀mọ̀wé Akínwùmí Adésínà tẹnu tiẹ̀ tọrọ òun náà ti sọ níbùbá ibi tó wà lọ́hùn-ún ó ní ó yẹ kí àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ sókè láti tako ìgbésẹ̀ táwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì gbé yìí ó ní ìgbésẹ̀ tí wọ́n sì gbé hùn tí wọ́n fòfin de mímọ rìn wá sí ìlú wọn ó ní ìgbésẹ̀ yìí kò tẹ̀lé ìlànà eh, túfin ìdí kókó ìmọ̀ jìnlẹ̀ tí a mọ̀ sí sáyẹ́ǹsì ìlànà yìí tún wá tẹ̀lé ìlànà ẹlẹ́yàmẹ̀yà hmm. àti ìmọ̀ fini pantówù ni ó ní tí wọ́n ń ṣe nìyẹn sí wa ó ń sọ̀rọ̀ tiẹ̀ lọ́wọ́ lẹ́lòmíì náà tó tún jẹ́ ìkànkù gbu ọmọ nàìjíríà tí ẹnu ẹ̀ tọrọ tó sì sọ ẹni yìí ti fi ìgbà kan jẹ́ igbákejì gómìnà báǹkì àgbà ilé wa ó ní deputy governor fún Central Bank of Nigeria ńgbà kan professor Kingsley Moghalu Kingsley Moghalu ní ah, ìmọ̀ràn tó wọ́n gba àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tọ́rọ̀ kàn bíi Nàìjíríà àti South Africa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni pé káwọn náà kí wọ́n ṣe ní do me I do you man no go vex tí wọ́n ṣe tiwọn káwa náà ó ṣe tiwa pé wọ́n ti wòfin de lílọ kábọ̀ sí ilẹ̀ gẹ̀ẹ́sì káwa náà ó sì ṣe travel ban tiwa náà lílọ kábọ̀ ilẹ̀ gẹ̀ẹ́sì sí nàìjíríà kó di one one goalless draw lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sókè nígbà tó ṣe pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ abẹ̀bẹ̀ṣẹ̀ rẹ̀ ni hmm. mo kàn ní kí n fi léyìí kí n fi jáná ọ̀rá ẹ lọ tààrà ẹ balance yín lójú ìwé karùn ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní ìfòfin Nàìjíríà láti pàṣẹ ilẹ̀ Gẹ̀ẹ́sì pé ká má wà báyìí lórí Omicron ìjọba àpapọ̀ ní ìfìyàjẹni lọ́nà àìtọ́ ìjọba àpapọ̀ ní kò tẹ̀lé ìlànà ìdájọ́ òdodo ìjọba àpapọ̀ ní ó mú ti ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́ ní wọ́n sọnù grab your balance now ìgbésẹ̀ ẹlẹ́sìn mìrìn tẹ́ ẹ gbé òun rèé o tá a fi sọ di mímọ̀ yìí pé kò tẹ̀wọ̀n tó àwọn tó jẹ́ pé wọ́n ti ń gbélé gẹ̀ẹ́sì tẹ́lẹ̀ ẹni wọ́n lè wọlé wá àwọn tó jẹ́ ọmọ onílùú gangan tí wọ́n bá jáde lọ sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n lè wọlé padà orílẹ̀-èdè wa nàìjíríà àwọn èèyàn wa lè gbéra láti bí kí wọ́n lọ sọ́hún kò burú o kò bàjẹ́ o ṣùgbọ́n a ṣe ti wa o tẹ́ ẹ sì mọ̀ pé ìrìn àjò bá a ṣe ń wá sílẹ̀ gẹ̀ẹ́sì lọ́bọ̀ àjọ ran ètò ọrọ̀ ajé ara wa lọ́wọ́ náà ni ọ̀tún bù fún mi òsì bù fún mi kọ́tún wò òsì kó sì ń wọ̀ tún ìlọ́wọ́ sì fi mọ́ tẹ́ ẹ sì mọ̀ bá a ṣe jọ ń ṣe bọ̀ e nínú ìjọba àpapọ̀ tó fa àmì míì jáde pé pọ́ìntì míì tún rèé o wọ́n ní bóyá ẹ̀yin ti gbàgbé ẹ̀jẹ̀ aràn yín wa nàìjíríà láti ìgbà tí wọ́n ti ní omicron dé èèyàn mẹ́ta péré náà ló ti mú kì í sì ṣe pé lórílẹ̀-èdè wa nàìjíríà ló ti bẹ̀rẹ̀ àwọn orílẹ̀-èdè tó ti bẹ̀rẹ̀ gan ẹ̀ ń jẹ́ kí wọ́n wọ ọ̀dọ̀ yín ẹ̀ ń jẹ́ kí wọ́n jáde kí ni ti nàìjíríà ti jẹ́ nígbà tí wọ́n wàá sọ tiwọn ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ní ohun tí a ti sọ asá àti sọ ọ́ náà àwa ti sọ eléyìí náà o kò sì sí nǹkan tí ó torí rẹ̀ ṣẹlẹ̀ a ti gbé òfin lé yín lọ́rùn lórí ẹ̀ náà àmọ́ tó wà ń bẹ̀ ni pé bọ́ bá di ogúnjọ́ oṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ yìí mm, a lè wò ó pé ká pa odà ká táwo ṣe àmọ́ ká tó pa odà táwo ṣe àwọn nǹkan kan wà tá a yẹ̀ wò tá a bá yẹ̀ àwọn nǹkan náà wò tá a rí i pé ókè a lè wò ó ṣe fún yín lẹ́ẹ̀torí àbọ̀ aṣojú ilẹ̀ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì sórílẹ̀‐èdè wa nàìjíríà ẹni tó wà lákàtà ètò ìkànsíra ẹni wọn Dean Ulloch ń ló sọ ọ̀rọ̀ eléyìí mọ̀ pé tó bá dogúnjọ́ oṣù kejìlá ọdún tá a wà ń bẹ̀ yìí a lè yẹ̀ ẹ́ wò tó bá tẹ̀ wá jẹ́ pé àjẹ́ kẹ́ ẹ máa wọlé kẹ́ ẹ máa jáde àwọn ìgbésẹ̀ kan ìlànà kan wà tẹ́ ẹ máa tẹ̀lé bí ó ṣe lọ́wọ́ tá a wà yìí ohun gbogboro wá pe síbẹ̀ àmọ́ owó ti covid nineteen wọ́n ní ẹgbẹ̀lẹ́mùkó tí wọ́n gbé jáde lásìkò tá a wà yìí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ìpínlẹ̀ èkó ló gbowó tó gàgàrà o bílíọ̀nù mẹ́wàá owó náírà ló lọ sí ìpínlẹ̀ èkó nítorí pé wọ́n ní ọ̀rọ̀ ohun tí covid-19 fojú wọn rí ń bẹ̀ ẹrù bá bá àwọn ọ̀jẹ̀jẹ̀ àìsàn burúkú tó dàgàdàgbà tápá òrí òka tó jẹ́ pé ọlọ́run là ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó bá a kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àwọn gba bílíọ̀nù mẹ́wàá Kano bílíọ̀nù márùn-ún wọn ni àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan yòókù ni wọ́n wo tiwọn náà ṣe bí covid-19 bó ṣe fọwọ́ bà wọ́n sí nílùú kọ̀ọ̀kan ni ó ṣàpèjúwe bí wọ́n ṣe ṣe ilé ìgbìmọ̀ asòfin àgbà wa ni kò burú kò bàjẹ́ àpékẹ́ máa pín owó yìí ká láti fi gbógun ti covid-19 kó dohun àfihẹ́yìn tí gun alárẹ́fiṣan àmọ́ yóò ṣojú wa bẹ́ẹ̀ ṣe ná owó náà torí àwọn kan bówó ṣe ti dé gbẹ̀m báyìí ni wọ́n ti máa wá ọgbọ́n ọgbọ́n bá ṣe fi ọ̀bẹ rẹ́ tá a kó ń pa ṣe nǹkan kan àwa náà ó dúró tì í ní koríta àṣeyọrí bẹ́ẹ̀ báyìí ná owó náà nàkúnà oh, pọ̀nmọ́lẹ́jẹ̀ sùn màálù ń bọ̀ lóru láti wá gba owó ẹ lọ tààràtà ojú ewé karùn-ún ìwé ìròyìn ti Nigerian Tribune àtọ́jú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun. ẹ tún tẹ̀lé wa ẹ jẹ́ àǹṣó lójú ìwé kẹsàn-án Vanguard fún tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ lórí gbèdéke tí ẹgbẹ́ olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí fúnjọba àpapọ̀ wọ́n ní asu ti sọ̀rọ̀ fọmọ nàìjíríà pé ẹ máa retí ẹ gbọ́ látọ̀dọ̀ wa láìpẹ́ ah ìròyìn yẹn ń pé ẹjẹ ìbò rẹ àwọ olùgbẹbẹ ọ àwọ olùgbẹbẹ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì ẹgbẹ́ tá a mọ̀ sí asuu lórílẹ̀‐èdè wa wọ́n ní lẹ́yìn pinpinpin tó ti pin mọ́ iye gbèdéke ọjọ́ tí wọ́n fúnjọba àpapọ̀ kó fi wáwọ̀rọ̀ kọ̀ fi ṣàdá lórí àdéhùn tí mẹ́lẹ̀ tí ìjọba àpapọ̀ ò sì rí nǹkan kan ṣe lórí ẹ̀ gbèdéke tẹnubodò asuu ni àwa náà ti ń forí korí fikùn lukùn láàrin àwọn àwòrúṣàṣà ẹgbẹ́ asuu ní gbogbo ẹ̀ka asuu tí ń bẹ ní nàìjíríà láìpẹ́ láì jìnnà ẹ̀yin aráàlú ọmọ nàìjíríà ẹ gbọ́ látọ̀dọ̀ wa ẹ fọkànbalẹ̀ ntí wọn ó sì gbọ́hùn láti lè sọ o ẹni tí í ṣe ààrẹ ASUU ọ̀jọ̀gbọ́n Emmanuel Oṣodẹkẹ́ òun ló bá ìwé ìròyìn Vanguard sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká nígbà táwọn eléyìí ń bi pé ẹdúná gbèdéke ti tẹnu bodò lọ́jọ́ sẹ́ìdè tó lọ yìí tẹ́ ẹ fúnjọba Nàìjíríà kí ló wá kàn báyìí ASUU ni kóníròyìn àtọmọ Nàìjíríà ọmọ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ àwọn náà làwọn náà ń gbéyàwó bọ̀ wá bá kí á gbé fèrèsé garun wòran ẹgbẹ́ asuu láti paṣẹ ọ̀jọ̀gbọ́n Emmanuel Oṣodeke ní nbílẹ̀ ilẹ̀ wa nígbà tí ìjọba àpapọ̀ Nàìjíríà ń ṣàdéhùn pẹ̀lú ẹgbẹ́ asuu nbílẹ̀ ìlàjọ wa ńgbà tíjọba Nàìjíríà ń dèrè ẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹgbẹ́ asuu nbílẹ̀ ilẹ̀ wa ńgbà tí àdéhùn àṣegbá àṣàwọ̀ àṣekòkò bàbá àṣàsùn láàrin àsìkò yìí tí ó ń dé sí etí gọ̀ọ́yìn ẹ ńgbà èrà sì ti fi ní pé gíun dànù lọ́kàn àmọ́ ń tá a ṣe ẹ máa retí oníròyìn wá bí wọ́n pé yóò tó gbọ́ o wọ́n ní láàrin wákàtí mẹ́rìnlélógún sásìkò tá a wà ọjọ́ kan èyí wọ́n fàná hmm. sọ ẹ gbọ́ látọ̀dọ̀ wa bọ́rọ̀ bá ti di you will hear from hmm. us ó deep ó ti deep ẹ gba balance ní tèmi ń kà yìí hmm. ojú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ́ yìí. ojú ewé kẹrìndínní ọgbọ̀n ìwé ìròyìn ti Daily Sun ìròyìn kan náà tó tún wà ń bẹ̀ ìlérí lẹ́ka yìí ni o. okay. asùn lérí labour ń lérí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigeria Labour Congress NLC lánàá ni wọ́n sọ ọdún mọ́ ẹ pé iná tó lóhùn òjò àti òjò tó lóhùn ọ̀rọ̀ pẹ̀lú adépàtẹ tó lóhùn ọ̀pàtẹ àjọ ṣojú àwa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní ibi tí ọ̀rọ̀ dé dúró lásìkò táwa yìí láàrin ìjọba àpapọ̀ iléeṣẹ́ epo àtẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́lá búkú ńlọ́pàá kìí bẹ̀ ó sì ṣeé ṣe kó fẹ́ mú hunuhunuhunuhunu lọ́wọ́ o ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹ ti ẹ̀gbọ́n náà èwo ni ìjọba àpapọ̀ ni wọ́n tún sọ à ń gbìyànjú kájẹ̀kúrò ọ̀ràn kó tán ẹ tún gbọ́wọ́ rẹ̀ sínú àwo pọ̀kọ́ wọ́n ní ọdún tó ń bọ̀ tí wọ́n ti ń ṣe ní àlàyé pé owó epo á lọ sókè díẹ̀ làwọn wá ní kò burú bẹ́ẹ̀ sì ni ọ̀bàjẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ fowó kún owó epo kò sí wàhálà ṣùgbọ́n o ohun tí yóò tẹ̀yìn rẹ̀ yọ fíìmù burúkú ni o torí pé àtàrí ọmọ kékeré kò ní pòun ọgbà kó fíìmù tí ó wà tẹ̀yìn rẹ̀ yọ àwa náà ti bẹ̀rẹ̀ sí í kó àwọn tí ó kópa nínú rẹ̀ àti bẹ̀rẹ̀ sí í kó wọn jáde ohun tó sì ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí ni pé wọ́n ní ẹnìkan tí í ṣe ìkàn àkùgbò akọ̀wé àgbà tẹ́lẹ̀ fún àjọ NUPENG lórílẹ̀‐èdè wa Nàìjíríà Frank Kokori ó ti kọ́ ṣe kìlọ̀kìlọ̀ tẹ́lẹ̀ pé ẹgbẹ́ òṣìṣẹ́ etí yín mélòó tó bá jẹ́ pé ọ̀rọ̀ lẹ́fín gbọ́ ẹ bá ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè fàfiràkù ẹ má gbà fún wọn ètekéte àbákàbá tí wọ́n ń dá kalẹ̀ fún ọdún tó ń bọ̀ kò lè san mọ́ná o kò sì lè fọ ìṣarare pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó jẹ́ pé ìṣẹ́ ń mú lómi ní ṣùnṣùnṣùn kíá ni ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Àyùbá Wàbà ńlòun náà sọ̀rọ̀ ló jẹ́jẹ́ lánàá ní ìpínlẹ̀ Kwara níbi àpérò pàtàkì kan olóògbé ni àti ẹ̀wà wọ̀ tún wá wò sìn àjọ OPEC náà àwọn náà wọ́n ń wo bí gbogbo nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n ibi tó bá kan àwọn tó gbé kan àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n táwọn ò bá tètè sọ̀rọ̀ lójú ọjọ́ àfàìmọ̀ kíkiní nǹkan bá ṣàkóbá fún gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ wá fẹ́ yọwọ́ ìrànwọ́ kúrò lórí owó epo ẹ wá lẹ́ẹ̀ máa fi ẹgbẹ̀rún márùn márùn owó náírà ẹ máa fi tu ogójì mílíọ̀nù ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí ìṣẹ̀yìnṣẹ́ lójú ẹ̀ẹ́n ó yé àwọn gan-an wọ́n ní tírílíọ̀nù méjì owó náírà ni ó jẹ́ báwọn ẹgbẹ̀rún márùn-ún tá a bá fi mọ́ mílíọ̀nù ogójì ọmọ orílẹ̀-èdè yìí owó òrànwó orí epo gan alára kò sì tó wọ́n ní ó ti dájú sápá pé àbòsí kan ti ń bẹ nídìí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí táwọn sì gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ tó lóòrìn lé lórí wọ́n wá ní a ti ń ké sí àwọn èèyàn oníwà ẹwà alábọ̀ ẹ̀ máa bọ̀ ẹlẹ́yìn ẹ̀ máa bọ̀ àwọn wàá hàn wọ apájọ papọ̀ tó bá tí ó bẹ́ẹ̀ kí ìjọba àpapọ̀ kó lóun fowó kún owó epo ọ̀hún kí wọ́n wá lọ yọ owó ọ̀hún kúrò lórí owó epo á wàá jọ fíìmù burúkú fúnra wa láàrin àwa méjèèjì ẹ lọ tààràtà sí ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun. ẹ já lọ sójú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ̀ yìí ìròyìn tọ́kan agbo òṣèlú 2023 òjò rẹ̀ ti ṣú dẹ́dẹ́ ṣú dẹ̀dẹ̀ sí sánmọ̀ apá abo ni ó sí ńgbò ni ó sì rọ̀ ara èrè o níròyìn ilé ẹjọ́ nìkan ló lè sọ bí ọmọ nàìjíríà làtìkù àbí èso ọmọ nàìjíríà hmm. bátìkù sì lè kópa nú ètò òdìbò tí ń bọ̀ àbí ò lè kópa ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ àti agbára láti kéde ntọ́kàn ìròyìn ọ̀rẹ́ o ní ẹ̀kúnrẹ́rẹ́ ilé ẹjọ́ gíga kan tó jẹ́ tìjọba àpapọ̀ tó fi àbújá ṣe ibùjókòó àná òde yìí ni wọ́n mú jọ́ ọjọ́ tí wọ́n sì mú lọ́jọ́ kọkànléní ogún oṣù kejì ọdún tí ń bọ̀ twenty twenty two láti gbé ìdájọ́ kalẹ̀ lórí bóyá igbákejì ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Alhaji Atiku Abubakar ọlẹ́tọ̀ọ́ láti dupò ààrẹ ní twenty twenty three àbí ọ̀lẹ́tọ̀ọ́ ẹjọ́ kan tí wọ́n mọ̀ kọ nọ́mbà tó gùn gbọ̀nàgbọ̀nà sí fáìlì ẹ̀ ni wọ́n mọ̀ fi pè é lẹ́jọ́ sí ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ pẹ̀lú ẹ̀sùn pé Àtíkù kì í sọmọ Nàìjíríà tààrà níwọ̀n ìgbà tí wọn ò sì ti bí i sí nàìjíríà fún ìdí èyí kò lẹ́tọ̀ọ́ láti dupò nàìjíríà hmm. kí a ló dé ẹgbẹ́ kan tó kọ tiẹ̀ náà gùn báyìí tí wọ́n pè ní Incorporated Trustees of Egalitarian Mission for Africa àwọn ni wọ́n di ìdè pẹ́jọ́ yìí tí wọ́n sì gbé lọ sí iwájú ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ máa báwọn lo ìwé òfin nàìjíríà ti ọdún 1999 láti máa bi Àtíkù léèrè pé ẹ̀tọ́ wo ló ní láti máa jà du ipò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ṣé mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀ wọ́n tọ́ka ìwé òfin nàìjíríà wọ́n tọ́ka ilé ẹjọ́ sínú ìwé òfin nàìjíríà abala ìkọkànlé ní àádóje section one thirty one tó tún rọra ní àfihálẹ́gbẹ̀ẹ́ léyìí tó sọ pé ẹni tí wọ́n bá bí gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà nìkan ló ní àǹfààní láti dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. Mm wọ́n ní bí a bá sì wo abala kọkàndínláàádóje ìwé òfin nàìjíríà ti 1999 yìí àtàwọn lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ àwọn nǹkan àmúyẹ fẹ́ni bá fẹ́ dupò ààrẹ nàìjíríà wọ́n ní ara ẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ bí ọ sí nàìjíríà lọ́wà àwọn àjọ yìí ni wọ́n wá lọ bí ilé ẹjọ́ pé kí wọ́n bi àtìkù kó ṣàlàyé ìdí tí ó fi gbọ́dọ̀ dupò ààrẹ lẹ́ni tí kì í ṣe ọmọ nàìjíríà wọ́n ṣàlàyé ibẹ̀ rẹpẹtẹ o ara àlàyé ibẹ̀ tí àjọ ń gbére ilé ẹjọ́ tí wọ́n sì ń fẹ́ kí INEC kí ilé ẹjọ́ pin INEC nípa pé kọ́mọ́ gba Àtíkù láàyè láti dupò ààrẹ àbí díje òun náà ni pé wọ́n ní ní àbàtẹ̀ 1946 tí wọ́n bí Àtíkù ọjọ́ kérésì gan ni wọ́n bí tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 1946 wọ́n ní ibi tí wọ́n bí Àtíkù sí kì í ṣara Nàìjíríà jáàdà tí ibẹ̀ ní ìpínlẹ̀ Adamawa lásìkò yìí jáàdà yìí tọ́jẹ́ kan ní inú ìjọba àbílẹ̀ ní Adamawa jáàdà yìí sara orílẹ̀-èdè Nàìjíríà ńgbà àwọn èbó akáàkiri àgbáyé tí wọ́n ń pín ilẹ̀ Áfíríkà ibẹ̀ ń kì í sara Nàìjíríà wọ́n ní kò ó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o kí wọ́n tiẹ̀ tó dàmọ̀ pé yọ̀mọ̀ jẹ́ ara Nàìjíríà wọ́n ní àṣàtẹ̀ àbàtẹ̀ 1919 lọ́dún 1919 hmm. wọ́n ní àwọn àjọ ìṣọ̀kan àgbáyé àwọn alágbára ayé tí wọ́n ń pín ilẹ̀ adúláwọ̀ àtàwọn agbègbè àgbáyé kan kiri wọn ò jẹ́ ká mọ̀ pé ibẹ̀hùn ibẹ̀hùn ò tí ì di nàìjíríà fún ìdí èyí eh, àtìkù wọ́n sàní kọ̀ sá láṣẹ àti ẹ̀tọ́ àmọ́ ilé ẹjọ́ ni ó sọ̀rọ̀ ilé ẹjọ́ á sọ̀rọ̀ alábẹ́ àkòrí bí 2023 ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ilé ẹjọ́ ni ó sọ o ibi orí ń eh, bẹ́sẹ̀ rè tẹ́sẹ̀ ń borí rè fún Àtíkù tí wọ́n ní kì í sọ ọmọ Nàìjíríà pé kò sí lẹ́tọ̀ọ́ láti dupò ààrẹ Nàìjíríà ẹ gba balance ẹ̀ ojú ìwé kẹsàn-án Vanguard. jáde àti já mọ́bò mi. jáde àti já síbò mi according to. ok lójú ewé kejìdínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn míì tó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú òun lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ní bí wọ́n ṣe ní Uche Secondus ó dìde o kò dìde o gbígbọ́n làwọn gbọ́n kó òun pò ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé Uche Secondus tàgàtàgà kúrò nípò rẹ̀ kúrò nípò alága tí wọn ò sì jọ parí sáà ọlọ́dún mẹ́rin rẹ̀ tó yóò lò kolẹ̀ wọn lòun náà pẹjọ́ ẹjọ́ tí wọ́n sì pé ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ ló yẹ kí wọ́n tún jókòó nílé ẹjọ́ ìyún àná àmọ́ gba àwọn òde bẹ̀ ìjókòó ẹnu ìjókòó òkò Yorùbá sì bọ̀ wọ́n ní àìfárílẹ́yìn olórí lára àwọn èèkàn kùgbù kan tó yẹ kó wà níkàlẹ̀ wọ́n ní wọ́n wò ó síá wọn ò mà rí i òun tọ̀hún sì ni olóyè Dan Orji Obi wọ́n ní tó jẹ́ pé òun náà ni alága ẹgbẹ́ òṣèlú PDP lẹ́ka ẹkùn bíi ti Uche Secondos tó ti wà ní ẹjọ́ yìí sì mú lọ́wọ́ mu lẹ́sẹ̀ lórí bí wọ́n ṣe kọ́kọ́ fi òfin de Uche Secondos kó tó di pé wọ́n gbé tàgàtàgà kúrò lórí ipò tí wọ́n sì ṣètò òdìbò míì lọ́dún yìí alága míì sípò tuntun wọ́n ní ọ̀rọ̀ òun náà ni Uche Secondos náà sì ń bá wọn fa fìràkù lé lórí pé àníṣe ìṣọwọ́ bí wọ́n ṣe yọ òun nípò kúrò nípò kò bójúmu tó ẹni tí í ṣe agbẹnusọ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ti Uche Secondus ọba Maduachi San òun náà ń ṣàlàyé ọ̀rọ̀ ìpẹ́ wa náà orbit wọn lọ gbé ọ̀rọ̀ rẹ̀ wọnú ẹjọ́ yìí gan kò sí lára àwọn tí àwọn pè lẹ́jọ́ ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn ìkànkùgbó wọn làwọn pè lẹ́jọ́ bó o ní ti orbit ṣe wá wọnú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó yẹ pé orbit wọn ò rí nílé ẹjọ́ ń lọ wá fasábà bí ọ̀rọ̀ débi pé ìjókòó àná nílé ẹjọ́ ń ṣe lóró wá pé wọn ò lè fẹnu ẹ̀ kò wá ní wákàtí mẹ́rìnlélógún tí wọ́n fi sí odidi ọjọ́ kan ìní ńlẹ́jọ́ ọ̀hún nígbẹ́jọ́ tẹ̀síwájú padà ní iwájú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Supreme Court tó fàpèrè sí olúluwa ìlú Àbújá àwọn tí ọ̀rọ̀ sì wà lákàtà wọn òǹdàjọ́ Mohammed Musa Dátijọ́ iná ni ó ṣáájú àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún adájọ́ míì tí wọ́n gbé ọ̀rọ̀ ìdájọ́ náà kalẹ̀ lẹ́ni tí wọ́n mú láti mọ ibo gan-an án ńlá ń rè lórí ọ̀rọ̀ Uche Secondus tí wọ́n yọ kó ń pa alága ẹgbẹ́ òṣèlú PDP. gbégbé namnam. ṣé wọ́n ní kò sẹ́ni tí máa ń dà láòwò ipò ọlá ṣe dáa mm. kórí ó gbé wa débẹ̀ ni. àmín àmín. yàyà bello ti yanu ó ní ẹ wo mo ti jẹ́ ìpè yín ìpè tẹ́ pè pé kí n díje fún ipò ààrẹ mo ti ẹ̀ lè bá mi sọ̀rọ̀ tì n sọ fáwọn èèyàn kan ní kébí àti Sókótó nìyẹn. bákan náà igun kan nu PDP látẹ̀bọ̀nyìn àti àwọn ẹgbẹ́ kan lápá òkè ọ̀yá panupọ̀ wọ́n ní pius ayim pius ni àwọn ń fẹ́ kó dupò ààrẹ ní nàìjíríà ìròyìn rí ẹjẹ mú un ní mọ́ńbé mọ́ńbé kọ́mọ̀dé pẹ̀ tiẹ̀ rọ́wọ́ wa lápá abẹ́hùn gómìnà kogi lásìkò yìí yàyà bello ti fi dá gbogbo àwọn èèyàn tọrọ ẹgbẹ́ wọn kàn gbọ̀ngbọ̀n lójú ní ìpínlẹ̀ kebbi àti sokoto pé àwọn ni wọ́n pe òun òpè ní nísìsiyìí sọlá so níwọ̀n ìgbà tí wọ́n ti pe òun kóun wá díje dupò ààrẹ nàìjíríà lọ́dún 2023 ta lòun tóun á mọ̀ kọ̀rọ̀ sí wọn lẹ́nu Bello gómìnà Kogi ló gbé ọ̀rọ̀ ìdánilójú yìí kalẹ̀ lásìkò tí àwọn ìpínlẹ̀ méjèèjì yan aṣojú láti lọ rèé bá a ní ilé ìpínlẹ̀ Kogi tí ń bẹ ní Àbújá ní ọjọ́ Sunday tọ́lọ́hún ńgbà tí wọ́n dé wọ́n kí òun náà dá wọn lóhùn wọ́n ní Bello ó ní hàn ìwọ ni àwa bá o àwa sọ fún ọ wípé ìgbélárugẹ ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà tó ń gbé nígbésẹ̀ lójoojúmọ́ mọ̀ dáwọ́ bẹ́ẹ̀ dúró ire tó ṣe ń wá kan nàìjíríà jẹ́ kọ́ mọ̀ tẹ̀síwájú lágbára lọ́wọ́ ọlọ́run ibi ọba tún kù sí ọlọ́run ọmọ kọ́ ọmọ ṣe ń táwọn àlejò rẹ̀ tí wọ́n kọ́kọ́ fi kínu ńgbà tóun náà ó sì máa fèsì ó ní ẹ ẹ wo ńgbà ó jẹ́ pé ohun ọlọ́run lóhun èèyàn bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan ń gbìyànjú láti fi eh, inú burúkú oògùn òṣì fi ba ń tọ́da ajẹ́ náà ìjọba ààrẹ Buhari lásìkò yìí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ sọ ìjọba òun lẹ́nu pẹ̀lú àwọn kàtìkàtì kébékèbé hàn dandan àmọ́ Ọlọ́run jẹ̀dá lọ ẹ wá fi síbẹ̀ nípa tèmi tí àwọn èèyàn ń pè mí wọ́n ń bẹ̀ mí gidi pé kí n wá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀dùn náà ta ni mí ṣé ń bá ìwà kọ̀rọ̀ sí wọn lẹ́nu ṣé wọ́n bá mi sọ̀rọ̀ tì ní ẹ ti pè mí bẹ́ẹ̀ sì ṣe ń pè mí mò ń jẹ́ o yes ma mò ń jẹ́ o láti di ààrẹ nàìjíríà ní ẹ̀gbẹ́ rẹ̀ ẹnìkan tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilégbìmọ̀ aṣòfin àgbà ti nàìjíríà senate president nígbà kan wọ́n ní ọjọ́ ajé monday àná ah dídùn lọ́sàn-án so sápá ọ̀dọ̀ tiẹ̀ ńgbà táwọn èèyàn kan ti ń kó jẹ gidi tí wọ́n lọ rèé bá pé bókù òun ìràwọ̀ kan ní sánmọ̀ wọ́n ní ẹni Pius Ayim ni àwọn ń bá lọ lọ́dún 2023 gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà wọ́n ní ẹgbẹ́ PDP ẹkùn ti Ẹ̀bọ̀nyì àti ẹgbẹ́ kan tí wọ́n kóra àwọn jọ láti apá òkè ọya Coalition of Northern Groups ni wọ́n wọ́n lọ rèé ṣe ìpàdé kan ní wọ́n bá dìde ń bi ìpàdé ní wọ́n sọ pé kò sẹ́lòmíì tí àwọn ń bá lọ ju Pius Ayim Pius lọ ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà ìjọba nàìjíríà ńgbà kan pé òní kó fò kó ń so àwọn tó bá wẹ̀yìn yóò mọ̀ rí àwọn lẹ́yìn táwọn dúró gbágbágbá lẹ́yìn rẹ̀ kó ṣàdí ààrẹ ní 2023 ẹ̀bọ̀nyìn PDP àwọn èèyàn kan lápá òkè ọya wọ́n fẹ̀yìn wọ́n fi rọ́ eh, ayin pius pé kó díje dupò ààrẹ lọ́dún 2023 ìròyìn yẹn pé ókè náà ojú ìwé kejìlá ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí. ẹ jẹ́ àdójú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. a ó máa ṣe ilẹ̀ ìjẹ̀ni ọjọ́ náà rèé bí àná yìí ṣó ti yá àpọ́dún kan náà nù tẹ̀dùntẹ̀dùn ọkọ̀ la fi ń ṣèrántí ọdún kan ìyàwó wa màmá wa abiyamọ tòótọ́ alájà fatima adẹnìkẹ́ aya mọ́gàjì badrudeen àdúrà ìrántí ọdún kan òkú máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday òní nílé ọkọ rẹ̀ tó wà ní nọ́mbà fifteen àgbámú road sanyo ìbàdàn ní dédé aago mẹ́wàá bẹ́ẹ̀ lọ́kọ olóògbé ń kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ lábẹ́ gómìnà àti igbákejì wọn the chief judge president cca ọ̀yọ́ state judiciary anthony general mba ọ̀yọ́ state branch unifemga aláàfin tìlú ọ̀yọ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn high chief ẹ̀dí oyèwọlé high chief lateef gbàdàmọ́sí ààrẹ mùsùlùmí tilẹ̀ yorùbá ìmáàmù tilẹ̀ ìbàdàn ìmáàmù dallas texas ní usa reverend jk àfọlábí májòbàjẹ́ social club Primus club pẹ̀lú gbogbo ẹbí àti ọ̀rẹ́ lápapọ̀ fún àdúró tiwọn ọlọ́run ọba allah kò ní fi gbogbo wa sílẹ̀ o àmín olùkéde alhaji mọ́gàjí badrudeen ọkọ̀ olóògbé fún gbogbo ẹbí. ilẹ̀ ilẹ̀ ni ọ́ màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́kọ́ lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá kọ́lá ló ń ṣe nígbàdí aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá lọ lo ìbomú rẹ̀ déédé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì bó kì dalu kì jò kì jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ òwọ́n tó Links roofing roofing oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ Milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil ìwó road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí 08144916204 08144916204. pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pè nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dáàr rẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹ̀tà Ezekiel olúbóyè ọ̀ládèjì CAC general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president CAC worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ ìwọ ni kò má fìdí mọ́lẹ̀. kí o tọ́ ni àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn olè ráyè wọlé tó bá lórí o tọ́ ni ẹ̀ẹ́dẹ̀ kan fáàmì kàkàkọ́ rẹ̀ ọmú rẹ̀ rodò afárá lókun ní rí o tọ́ ni èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore rí o tọ́ ni ẹ̀jẹ̀ ló gbé Bí ó tọ́ ni. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsọ ṣoògùn ni ẹ bẹ́ẹ̀. Ọlọ́run Daniel àkórí ogun tó ti twenty twenty one yìí o Ọlọ́run Bọ́sẹ̀ Ọláyíwọlá ló sọ bẹ́ẹ̀. Àgbọ̀gbọ̀ ìwà twenty twenty two wà gbàdúrà. Ó yá nínú ọ̀run méjì ọlọ́dọọdún yẹn o. Seven days táwa fún ogun tó ń bìjì. Àkórí tí Ọlọ́run fún Prophetess Dr. E.A. Ọláyíwọlá JP God of Daniel. Ọlọ́run Daniel látọjọ́ Monday ọjọ́ di sunday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ní ọlọ́run yóò ti máa jáde títóbi agbára ẹ̀ lórí ogun ayé ọjọ́ pípẹ́ yẹn máa bọ̀ lábẹ́ ìpè prophet frankilẹ̀ jẹ́bi bàbá ayérayé prophet benjamin akọ̀dé jẹ́bi prophet ọ̀làdìmẹ́jì àmọ̀ jẹ́bi prophet paul ajíbọ́lá prophet gabriel noel jẹ́bi àwọn olórí ẹ̀mí tóbi lọ́la ẹ̀ṣẹ̀dá dásọ́ra jésù táìwò adẹ́rìbígbé Ayọrọ ajé prophetess doctor ea ọláìwọlá jp màmá ni wọ́n máa gbọ́ gbogbo èèyàn lálejò ọ̀nà gbogbo ní kẹwàádìí ọlọ́ṣọ́gó ẹ̀sọ́ fún ọlọ́kadà pé lọ lórí òkè ogun tó wà lójú ọ̀nà inú ìlú ti mọ̀ àwọn wòlíì ṣe wá ojútùú sí gbogbo the movie. Ho, ho, ho, ho. Rubicon, point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹ́ o síbi ẹ̀ ogun lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú Rubicon. Àgbèdè méjì iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀ o. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti kọ́lá olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀ pẹ̀lú àwọn superstars bíi Mr Macaroni wòlé àgbà akelewi Saheed Balogun Ricardo Agbo Bukky Arugba Taiwo Ìpèkúnlé Babatunde Saheed Mr Sport Abolade Salami Ben Obe Samuel Gbesabi Ìlúmọ̀ká pẹ̀sẹ̀ntà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Rubicon the movie a máa premier lọ́jọ́ ní Tuesday December twenty one ọdún yìí ní Fresh FM Music House Challenge Ìbàdàn Dr Yinka Yefẹlẹ MON ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lè tó gbogbo àti bẹ̀rẹ̀ lóko lóko tọ̀kù ló ń bọ̀ see you when you get there. a ó máa ṣe ilẹ̀ ń ọ́ bàbá ń rebi àmọ́ àdógún ọdún bàbá ń rajò àmọ́ àdọ́gbọ̀n oṣù hmm, ọjọ́ náà rèé bí àná yìí tí kú wọlé mú bàbá wa onínúure lọ òní ìgan ló ọdún mẹ́ta tí bàbá wa onínúure pa Isaac Alaba Akinluyi filé ayé ẹ̀sẹ̀ sílẹ̀ lọ bàbá gidi tó fa àwọn ọmọ gidi sílẹ̀ sáyé lọ títí láéláé ó máa ṣèrántí rẹ̀ ojú yín ti dára ẹ̀yin náà bàjẹ́ ìyàwó gbogbo ọmọ àti ọmọ ọmọ ẹbí ará ọ̀rẹ́ ló ń ṣe léde lẹ́yìn yín bàbá wa tẹ̀dùntẹ̀dùn la ń ṣèrántí ọdún mẹ́ta tẹ́ ti fi wá sílẹ̀ sáyé lọ pa Isaac Alaba Akinluyi máa sọ sùn láyà jésù kristi olùgbàlà títí tí a ó fi pàdé tí ìpínyà ò sì ní símọ́ súnrẹ́ o olùkéde gbogbo ọmọ àti ọmọ ọmọ fún gbogbo ẹbí. ó tún ti yà o. Ẹ̀ka Crusader International Ministry. Gbogbo ènìyàn yá. Ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀. Nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní. A new song. Orin tuntun. Ìsẹ̀mbà eight nine and ten ìsọjí alágbára náà yìí máa wáyé o. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án lẹ́mọ̀jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Olùṣọ́ Prọfẹ̀t Dr. Bukuyi Ojoje bí olùgbàlejò àgbà ti máa ikọ̀ àti ọlọ́run mi. prophet john olúwàgbẹ̀mí. pastor eti williams. pastor israel ayọ̀dẹ́lẹ̀. subiri evangelist ọlátọ̀ sọ̀sọ̀fà. venerable subiri evangelist service kìkì. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára láyé. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà kí tó ní ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist kí ọlọ́gbọ́gbọ́ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa wáyé ní fc bamiraku ground. tó wà lẹ́yìn ilé ọba àtàlà kí ẹ̀ṣẹ̀bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní press night. ìkórèjọ fc bàdànjọ sunday december nineteen ọdún yìí. ó máa lárinrin jù. jájọ pàdé níbẹ̀. <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late me should accept me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taiso university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma diploma courses in theatre film and media studies for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala log on to my.tasweb.edu.ng to apply july na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa horu yè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkàsẹ̀ ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti yánà tó gbọ́ ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ̀ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ tọ́sẹ̀ àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní wá gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. ṣe ifá ni ilẹ̀ laobagi gbogbo ẹ̀mí tó wáyé ni yóò tọ́kú wò alhaja afisatu yusuf màmá olóúnjẹ tẹlẹ́dà láṣẹ fún kàntìn lélẹ́kùrọ̀ ńbàdàn síwọ́ ọṣẹ́ láyé ojúro wa po ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí ni màmá dágbére fáyé kódìgbò ṣe lẹ́ni ọdún méjìdínláàdọ́rin sixty eight years lẹ́yìn ẹ̀sìn ráńpẹ́ àti sìnkú nílànà islam àdó àjọ kẹjọ fìdáwò yóò wáyé lónìí ọjọ́ keje oṣù kejìlá ọdún yìí ní dédé aago mẹ́wàá àárọ̀ orí wesley school of science tó wà lélẹ́kùrọ̀ níbàdàn ní fìdáwò yóò ti mama rafiat mama miriam mama lukman bodorun osòrunre afusa ọmọ kík kan ọmọ adágbà bí òun ọmọ adágbà gẹ̀rẹ́ solúwọ ọmọ apẹ̀rẹ̀lábàjẹ́ ọmọ ajẹ́nisọ ọmọ lárẹ́sìn òròlùmọ̀ kóyọ̀ mọ̀jà tẹ́nẹ̀ ọmọ agbárúgbó alárúgbó rẹnu gbẹ̀rẹ̀ ìjó oògùn láyà ara àrán sadédùn ní sàn ò ládẹ́jọ́ bí ẹ̀tọ́ náà bàbá yín ṣe àfùsà àtọ̀ àbákẹ́ tẹ́lẹ̀ dá láṣẹ bọ́ọ̀dọ́rùn sọ̀rùn olùkéde àwọn ọmọ bá a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbogbo nílẹ̀ dodo ajá balẹ̀ latest record lórí dr ọláyé ìdájọ́ ẹ̀ láyé fẹ́lẹ́ ọjà mon ọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayé fẹ́lẹ́ ó tún yá dáúdà. ọjọ́ òwe bóyá ká ayé fẹ́lẹ́ lórí tó tún

manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayéfẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde ìmọ̀ <laughs> mi tètè watch out. ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ìyẹ́fẹ́lẹ́ èmi ṣe kábíyèsí ọba yẹn ó lè sọ̀rọ̀ sókè ọba. jésù olùgbàlà bẹ́ẹ̀ ti ṣe agbára gbogbo èèyàn tó yá o. ọlọ́run máa bá ni o. nínú ìsọjí alágbára tó máa ṣe fún ìránṣẹ́ senior prophet àbáyọ̀mí akíntáyọ̀ jẹ́ bí oníṣẹ́ ńlá àkórí ìsọjí ìyanu olúwa gọ́f miracle látọjọ́ monday six di sunday twelve december láwùjọ ti máa ní ìbápadé jésù oníṣẹ́ ìyanu lójúkorojú lábẹ́ ìfàmì òróró yàn primate doctor olùgbàdì adéyẹmí adébánjí ẹ̀rí ògo prophet joshua làbá prophet prophetess bọ́láńlé àwòyẹmí prophetess sade àdàbà ṣílò prophetess rasheeda tadéọ̀ṣù pastor kọ́lá evangelist sunday oyèníyì prophet olúfẹ́mi àrùjà senior prophet àbáyọ̀mí akẹ́tayọ̀ jẹ́bi oníṣẹ́ ńlá lọ́lùgbàlejò aago mẹ́rin ìrọ̀lẹ́ la ó máa pàdé lójoojúmọ́ o ní idc primary school fee araro junction ọjọ́ sunday twelve december aago mẹ́sàn-án òwúrọ̀ náà am la máa pàdé nínú ìjọ fc evangelical church of christ c and s ararọ̀mí ìgbọ̀nà olúndẹ̀rìà ararọ̀mí apẹtẹ ìbàdàn jésù olúwa ní ṣe ìyanu dẹ́sẹ̀ dúró gbogbo èèyàn. ó yá ká lọ gba ẹ̀rí wa kọ́dún tó parí o. ajá balẹ̀ ajá balẹ̀. wọ́n ní láàrin ọdún kan iye àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń kópa níkànnì ayélujára àwọn subscribers ó sì já wálẹ̀ ó já wálẹ̀ pẹ̀lú abatẹ twelve point five nine million láàrin ọdún kan. kí ló fà á. kí n tù sí ni bó lèmi ó ṣe mọ̀. o <laughs> ṣe ní mọ̀ ṣé wọn ní òun subscribe ni. ṣé mo ń subscribe ṣá. tọ mú fóònù rẹ wá. lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní ìwà ọmọlúàbí ti fẹ́ di dídágbére fún láwùjọ tá a wà yìí ó sì ń ṣàkóbá fún ìgbésí ayé àwọn ọ̀dọ́ hmm. ẹni tí ṣe gíwá fásitì Babcock ó ti sọ gudugbe ọ̀rọ̀ sílẹ̀ ẹni yìí vice chancellor Babcock University ti ń bẹ nílùú Ìsànrẹ́mọ ìpínlẹ̀ Ògùn ọ̀jọ̀gbọ́n Adémọ́lá Táyọ̀ ó mọ̀ ti sọ̀rọ̀ o ó ní ìwà ọmọlúàbí tí ò sí mọ́ lára àwọn ọmọ tí ayébítáyé ń pọ̀n ní ìsìn olómọ̀ fa ìwà ẹ̀hànà láwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ ní tìbútòrò orílẹ̀ Nàìjíríà gíwá fásitì yìí ní nínú ìwòye tóun ó ní ẹ tó ṣẹlẹ̀ ní Dowen College ní Lẹ́kí lẹ́kọ̀ọ́hún tán mẹ́mìí ọmọ ọlọ́mọ jòjòló ẹ̀jẹ̀ ọ̀run ẹni ọdún méjìlá tí kò sọ pé òun ò jẹ mọ́ tí ikú oró yọ ọwọ́ kílàǹkó ẹnu àwo ìgbáyé ó ní ọmọ onísìn ṣe ìkánnú àwọn ògo ọ̀la orílẹ̀-èdè nàìjíríà tá a fọkàn tẹ̀ ní wọ́n tún ti yọ ọwọ́ kílàǹkó ẹ̀ nínú ayé ó ní ara ìwà ẹ̀hàn náà eléyìí táwọn ọmọ táyé bí tí ayé lòun ń pọ̀n ní ìsìn tí wọ́n ń fọwọ́ fàrẹ́ o bàbá yìí sọ̀rọ̀ débi pé ṣé ẹ rántí sí ẹ̀gbàgbé ṣá ṣe é gbàgbé ṣe é rántí ńgbà táyé sì dáa dáa dáa bí akẹ́kọ̀ọ́ bá rí olùkọ́ tí olùkọ́ ń bọ̀ lọ́ọ̀kan yóò họ ni tí ọkọ̀ọ̀kọ́ sá wọ gbóná gbogbo kómìdè kómì ó ní àmọ́ èsúró ó ti pàdídà ó ti ń báyìí hmm. ayé ti á di ìdàkejì òdì àdá ó ní láyé jọ́hún ni akẹ́kọ̀ọ́ ń rólùkọ́ tí ó họ láyé ìsìn hmm. olùkọ́ ni ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ tí ó gbàgìrì lé ó ní ńgbà ó mọ̀ pé bọ́wọ́ akẹ́kọ̀ọ́ bá tẹ olùkọ́ lílù bíi bàrà ni hmm. ní ìsìn bí wọn ò bá lù wọ́n wọ́n pa wọ́n àbí kí wọ́n hàn wọ́n lè mọ̀ bàbá yìí ní ibi tẹ́yìn oníròyìn ti ní iṣẹ́ gidi ṣe kẹ́ ẹ mọ́ fọn rere ìwọ ọmọlúàbí láti lẹ̀ pẹ̀pẹ̀ dókè ó ní ẹ má torí pé ẹ ń bá gbowó wá nìkan lẹ́ẹ̀ mọ́ kọrin áńgẹ́lì fún tó sì jẹ́ pé àwọn èṣù ọ̀dàrà tẹ̀ ń kùn lọ́dà áńgẹ́lì àwọn náà ò níwọ̀ ọmọlúàbí kankan la bàbá yìí sọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ bàbá yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà ẹ lọ gba balance ètè mi ka òun kíkọ wọn kọ o lọ́fà kíkà rẹ̀ ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n page twenty seven punch tó jáde lóòrọ̀ yìí. ọlọ́run bá wa dágbà rere padà sí sùkú o hmm. àbọ̀bọ̀ ó sọ̀rọ̀ kan lórí irú ọ̀rọ̀ yìí náà bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé àìdùn ah, náà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ wa hmm. lásìkò yìí ó ní bó ṣe jẹ́ o ní ayé tí ọmọ sùkú ti ń lu olùkọ́ ẹ̀. àníláyé john ní ilé ẹ̀kọ́ girama bí akẹ́kọ̀ọ́ kan bí olùkọ́ bá sọ̀rọ̀ tó gbò lẹ́nu lásán gbogbo kíláàsì ó sì pa ha ah, ha wọ́n ti mọ̀ pé gbèsè ti dé wọ́n ti mọ̀ pé mm, ọ̀ràn ńlá ni sàǹgbàfọ́ àmọ́ nísẹ̀yìí wọ́n á tún máa hail ẹni ah, wàá gbà yìí orí ẹ̀ wà ń bẹ̀. good old days ọlọ́run bá wa dá a padà. àmín ọ̀tán. all right mo gba ìpínlẹ̀ èkìtì lọ àtibẹ̀ jáde sí ìpínlẹ̀ ọ̀ṣun ní tètè ọ̀rọ̀ rẹ̀ o pdp lọ́sọ̀rọ̀ lọ́nà méjèèjì ọ̀rọ̀ da ọ̀rọ̀ da gbogbo ọ̀nà tí APC bá fẹ́ gbà láti yí ìbò lọ́dún 2022 ní ìpínlẹ̀ Èkìtì àní gbà fún wọn èmi kọ́ ọmọ sọ́ o ẹni ó ti fìgbà kan ànárí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà ìyún olóyè Ṣẹ́gun Òní ń lọ ní lọ́wọ́ tá a wà yìí àwọn tí hàn wá pápọ̀ o láti lè gbé ìgbésẹ̀ tó lóòrìn báwọn aráàlú sọ̀rọ̀ yìí pé ẹja kó ń dilẹ̀ tí ò taṣu gbogbo ìlànà ẹ̀ràbọ̀ ẹ̀bùta kò gbọ́dọ̀ jọ́ mọ́ nílẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ ládó èkìtì ńlọ ṣe àlàyé ọ̀rọ̀ náà níbi tí àwọn èèkàn kògbò nínú ẹgbẹ́ òṣèlú ti PDP tí wọ́n gbé léwájú bí ọ̀nàdìbò Wálé Ayẹni àtàwọn èèkàn kògbò míì tí wọ́n pè ní ọmọ ẹgbẹ́ Dominion Group lábẹ́ olùdarí Ẹniọlá Ẹpọ́n ẹpọ́n ló láyé wọ́n ní níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ní àlàyé lọ́lọ́kọ̀ ìjèjì yìí pé àwọn ọ̀lànà tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ tí wọ́n fi ń yí ìbò gbèrú àwọn látẹ̀yìn àwọn ò ní fàyè irú rẹ̀ sílẹ̀ mọ́ o nínú ètò ìdìbò ọjọ́ iwájú nípínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Ọ̀ṣun náà PDP ní àwọn apá kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní àwọn wo ẹni táwọn lè lò láti lè takàngbọ̀n pẹ̀lú ẹni tó wà lórípò ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó fi lè lọ díje dupò wọlé sọ̀bí elékòó nínú ètò òdìbò lọ́dún 2022 àwọn rí i pé dájú ṣáká Akínbádé ń ló yẹ káwọn ó lò láti lè fi takàngbọ̀n pẹ̀lú ẹ̀ wọ́n ní Alhaji Akínbádé ọ̀hún Alhaji Fatai Akínbádé ọ̀hún ńlá wọn ń toṣọ́ mọ́ lára báyìí fún ètò òdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́dún 2022. tọ nípínlẹ̀ Èkìtì Ọ̀ṣun àbẹ́kìtì àbí ọjà mọ́ra wọn ni sọ́sùn wọn á padà wá sílé. ó sì gbójú òpó kan náà. ṣẹ́gun òní hmm. gómìnà tẹ́lẹ̀ lẹ́kìtì tó hmm. karòyìn rẹ̀ hmm, ara tí wọ́n sọ sínú ìwé ìròyìn láfikún tó kà ni pé gbogbo àwọn tí wọ́n gba owó bú àti owó kókó lọ lọ láti dìbò fáwọn èèyàn kan ní twenty eighteen ṣẹ́gun òní ni wọ́n ti ń kábàámọ̀ ní ìsìn tí wọ́n ń gbé àwọn ará abí tí wọ́n fi bògbé wọlé ṣépè ní kíkan wípé wọ́n sì sọ pé àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ láyé àwọn bó bá di ọdún tí wọ́n tún dìbò tó àfikún lásán lélẹ́yìn olóhùn padà bọ̀ ńlé ah, mo ti délé ngbà mo dépínlẹ̀ ọ̀ṣun mo ti wọlé ọ̀dà ṣé kí n tún gòkè sọ́hùn. mọ gòkè filẹ̀ filẹ̀ ẹ̀yin ẹ àtẹ̀síwájú ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tí ó jáde fún tòní ńbẹ̀ ni mo ti rí ìròyìn míì ìròyìn eléyìí dàbí ìtọpinpin látẹnu àwọn aráàlú láti mọ kí ni èrò ọkàn wọn lórí ìmọ̀ ya ìhànà kalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ wa kí ni ojúṣe àwọn ilé ẹ̀kọ́ òbí alágbàtọ́ àti ìjọba báwo ni kí wọ́n ṣe ṣe ẹ fẹ́ kà ẹ lọ tààrà sójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ntí kálukú wọn sọ àtìmọ̀ràn tí wọ́n gbé kalẹ̀ ńbẹ̀ ni ẹ ti rí o ṣẹ́wárí lójú ìwé kẹsàn-án Vanguard tí mo ṣe ń kà yìí ni wọ́n kọ sí pé ilé ìgbìmọ̀ asòfin àgbà senate ti ní ìwà ẹ̀hànnà látọwọ́ àwọn agbébọn tá a mọ̀ bí wọ́n ti lálẹ́ o ìwà ìgbésùnmọ̀mí àtàwọn ìwà ipá míì òun ló fà á ipò tí àwọn báríkì ológun nílẹ̀ yìí army barracks tí wọ́n wà ilé ìgbìmọ̀ asòfin àgbà senate nílẹ̀ yìí ti sọ pé ìmọ̀ kọlù àwọn bárékè ológun ní gbogbo ògbà láti paṣẹ àwọn agbébọn àwọn agbésùnmọ̀mí àti ìwà ìjínigbé pamọ́ ìpani nípa àyà àti ìmọ̀ ba dúkìá jẹ́ òun ló ń ṣokùnfà ipò mẹ́rí ipò ìmẹ́rí àtàkùrẹ̀tẹ̀ eléyìí tí àwọn bárékè ológun army barracks orílẹ̀-èdè nàìjíríà tí ó wà káàkiri káàkiri káàkiri wọ́n sọ̀rọ̀ yìí ilẹ̀ kún ilẹ̀ kún ẹ̀fẹ̀ ka balance ẹ̀ ọ̀jẹ̀rì yín ẹ máa lọ sójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ẹ gírààbù Vanguard hmm. ẹ ra ẹ kà á. gbàgede ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn tó gbomi lójú ẹni wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ó wà ń bẹ́ẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ làlórí ibú kan tó ṣẹlẹ̀ léyìí tó sì ṣàjèjì ní ìpínlẹ̀ èkó níbi tí wọ́n gbé ń wá àwọn ọmọ mẹ́jọ kiri tí wọ́n padà rí àwọn ọmọ náà nínú ọkọ̀ tí orú sì ti mú àwọn ọmọ náà pa. Hmm. àwọn òbí àwọn ọmọ náà wọ́n ti sọ̀rọ̀ òbí àkọ́kọ́ Ibrahim Jubri àti Isiaka Alidu àwọn méjèèjì ní ọmọ méje ń làwọn ní nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nínú hmm. àwọn ọmọ mẹ́jọ nígbàtí ẹni àkọ́kọ́ sọ̀rọ̀ ó ní ọmọ mẹ́rin ní tòun ìgbà tí yìnyín sọ̀rọ̀ ó ní abdultayab mahmood àwọn jọkùnrin méjì aisha àti farida ojóbìnrin méjì ó ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọmọ tóun bínú wọn wà nú ọkọ̀ yìí òbí kejì náà sọ̀rọ̀ ó ní ọmọ tòun mẹ́ta òbí kẹta ó ní ọmọ tòun ọyọ kan àwọn ọmọ mẹ́jẹ̀ẹ̀jọ ọ̀hún ń lorúsùn ìmúpa sínú ọkọ̀ nígbà wọn wá wọn ni tó ohun yìí yóò tí ìgbésẹ̀ tí àwọn aláṣẹ ìjọba bá gbé lẹ́yìn tọ̀ kò sí wàhálà ṣùgbọ́n o òun fi ohun gbogbo lé ọlọ́run ọba àlá lọ́wọ́. Hmm. Ah, ó mà ṣe o hmm. ọlọ́run dákun bá a tú àwọn ẹbí náà nù irú ìṣẹ̀lẹ̀ bó báyìí ọlọ́run má jàre mọ́ o bá a dẹ́kun ẹ o. àmín àmín ọlọ́run o ajá balẹ̀ lẹ́ ń gbọ́ níkànnì tó ń kilẹ̀ falafala àwọn ọjà tí a ní lórí igba ẹjẹ́ àtúntà ń bẹ̀ wọ́n àgbà tó jẹ́ pé ọmọ alájẹ ni a ń padà bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi ògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera rẹ̀ ṣe pàtàkì wòlíì obìnrin àgbáyé ni ìyẹn prophetess olúwaníkẹ́ jẹtro tọ́lọ́run lò káàkiri gbogbo àgbáńlá yẹ gbogbo àtàsìkò tá a wà yìí iṣẹ́ ńlá kan rán mi o iṣẹ́ náà rèé ẹ gbà yẹ ẹ gbàgbé wípé tótó bá ti lọ sópin lẹ́mọ́ gbé ìsọjí alágbára lọ́jọ́ méje kalẹ̀ nínú ìjọ the rock of christ church international tọdún ìtutù wa wọlé dé wẹ́rẹ́ o pẹ̀lú àkórí i am that i am èmi ni tó ń jẹ́ èmi ni tí yóò kún fún ìwòsàn ìgbéga ìtúsílẹ̀ àṣeyọrí ìgbàlà tá a sì ti gbà wọ́n ránṣẹ́ pas pásítọ̀ yìí wọlé pásítọ̀ adébáyọ̀ timothy ọmọ arúgbó ọjọ́ evangelist oní peter pẹ̀lú pásítọ̀ adénúgà pásítọ̀ lánrẹ blessing pásítọ̀ dr joshua ọbaṣá tí ó sì mọ wáyé ní jókèfàdéjọ́ kọkànlá oṣù kejìlá ní ọdún tá a wà yìí ní déédéé gbogbo aago márùn-ún sago méjì àṣálẹ́ lójoojúmọ́ tó bá wá di ọjọ́ sunday twelve láwọn àti àṣekágbá pẹ̀lú òdúpẹ́ ní déédéé aago mẹ́sàn-án àárọ̀ nínú gbọ̀ngànjọ́ wa ìyẹn ti roko christ church tó wà nílé jerry felix olabi street ẹlẹ́gbẹ̀ẹ́ olúyọ̀lé extension ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero six seven seven zero two three three seven five jésù lolúwa. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè ṣọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí tówórogún sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣe rokoṣo tí security bẹ́ẹ̀ sì dúró big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping ààyè ìgbọ́kọ̀sí tó fẹ̀. ibẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex olóòtú abáṣọrun ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores tàbí Bishop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsí pa e yẹn júwe fún ọ bọ́n gbọ̀nà sí o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kọ́ tajà lùbáríkà olùkéde Islamic Mission ọdún dé kérésìmesì ìmàrí. Màríà bímọ àbí Jésù sí Bẹ́tílẹ́hẹ́mù. <laughs> ó tún dé o èèyàn yìí tún dé àbí Bọ́lá Adékànbí tún dé ó mọ̀ wípé ó ṣe pàtàkì láti múnú àwọn èwe wa dùn bọ́dún bá ti dé ìdí abájọ rèé tó fi ṣàgbékalẹ̀ Bímbọ́ Adékànbí Christmas party fáwọn èwe wa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ti Ìbàdàn nígbà tá a kọ́kọ́ ṣe ó yẹ wá kò sì yẹ lẹ̀ rárá ìgbà kejì rèé tá a ṣe o ó dájú gbàgbà pé yóò sì ládùn rẹpẹtẹtẹ gbangba gidigba ni baba kérésì ó wà níkàlẹ̀ pẹ̀lú òbí ẹ̀bùn fáwọn ìwé wa wọn ò jó wọn ò yọ̀ ayọ̀ wọn ò sì kún gbàgede ẹ̀tì ìbàdàn láti ṣe o lọ́jọ́bọ̀ thursday ọjọ́ kẹsàn-án oṣù kejì lọ́dún tá a wà yìí ni èèyàn yìí ló ń pè wá sí nǹkan yìí o nítorí àwọn ọmọ iyì tí ọlọ́run fi fún wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ lábímbọ́lá adékànbí kí wa kú ojú lọ́nà ọdún kérésìmesì àtọ̀dún tuntun ọdún ayọ̀ láṣẹ o èèyàn yìí abímbọ́lá adékànbí ló ní kì í sọ bẹ́ẹ̀. manuel olùgbàlà wa jésù kristi Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Porta 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fúnkẹ́ búrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé oní challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó légbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífi jóṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wò wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ èyí tó ṣẹ́kù àjà balẹ̀ ní èyí tí aago mẹ́wàá tó kù ìṣẹ́jú mẹ́fà àbọ̀ yìí. gómìnà ìpínlẹ̀ Ondo Akérédolú ti sọ̀rọ̀ pé lágbára lọ́wọ́ Elédùà òun ò ní fi gbèsè owó oṣù kankan lẹ̀ o láì san fún ẹni tí ọ̀wà gbapò lọ́wọ́ òun bóun bá kú olóróyè ṣé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni ẹnìkan ló lé ayé gbó gómìnà Rotimi Akeredolu Ondo ti sọ̀rọ̀ lánàá òde yìí pé gbogbo ń tó bá gbà lòun ó fún un gbogbo ń tó bá nílò lòun ó èkin láti rí pé òun ò fi gbèsè kankan lẹ̀ owó oṣù òṣìṣẹ́ fún ẹni tí ń bọ̀ wàá tẹsẹ̀ bọ́ bàtà àjọba tí òun ọ̀bọ̀ lẹ̀ bóun bá parí sá òun Akérédolú ní òun páyà Ọlọ́run ni òun sì mọ̀ pé ń tá a bá ṣe é lẹ̀ lónìí ọ̀dọ̀rọ̀ tán lọ́la níbi ètò àpérò ìlera kan health summit kan tó wáyé lákùrẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo ní gbogbo ọ̀rọ̀ eléyìí ti bóde lẹ́nu ẹ̀ o èèbó ló fọ́ tí wọ́n sì kọ́ ó ní inú mi dùn ara mi yá gágá láti máa fẹnu ara mi ròyìn fáyé gbogbo ohun tí ìjọba mi ti gbé ṣe tí ojú sì rí tí etí gbọ́ ní ẹwẹ́nu lẹ ẹwẹ́nu ọkọ o ó ní bó tiẹ̀ jẹ́ pé ah ńgbà tí àjàkálẹ̀ àrùn burúkú tí wọ́n ń pè ní covid nineteen tí ó fi dé ó ní ó fẹ́ fọwọ́ bẹ ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún àmọ́ síbẹ̀ náà ọkọ̀ ọwọ́ kan àdán àwọn mú rọgí o ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní ní wọn kẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀. lójú ewé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun àwọn ọ̀dọ́ ti ẹ̀yà Ohanaeze Ndigbo wọ́n ti ké sáàrẹ Muhammadu Buhari pé ẹ wá o bá a bá ti jẹ̀kọ́ tán àdáríjẹwé ẹ fi Nnamdi Kanu sílẹ̀ àtòun àtàwọn bíi mọ́kàndínlógún míì tí wọ́n kó sí ìgbèkùn àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè nàìjíríà akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ wọn chika adiele ló sọ̀rọ̀ náà lánàá ńgbà tó fi àtẹ̀jáde ọ̀hún síta ó ṣàlàyé síwájú ó ní àwọn adarí wa lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ ètò ìṣàkóso ààrẹ muhammadu buhari ń ṣe ló dàbí ìgbà tá a fi ẹ̀tẹ̀ sílẹ̀ tá à ń lé làpálàpá lọ́ọ́ mú wọ́n ní àìlétò ààbò tó gúnmọ́ ó ń fún orílẹ̀‐èdè wa nàìjíríà lẹ́fọ́rí àṣìṣẹ́ tọ́ àwọn tó wá rí i pé àìlétò ààbò tó gúnmọ́ ń gbogbo sí i lórílẹ̀‐èdè yìí wọ́n ń pè fún kí ìjọba kó ṣe àtúntò kí nǹkan lè dáa àwọn gangan níjọba orílẹ̀‐èdè wa nàìjíríà wa ń lé kiri ó ní kódà o kò sì bójúmu tó eléyìí ò sì lè ṣèrànlọ́wọ́ fún ìlọsíwájú orílẹ̀‐èdè ẹ dákun dábọ̀ ẹ sáforíjì nnamdi kanu kẹẹ̀tù sílẹ̀ lẹ́rọ̀ àtòun àtàwọn tẹjọ músígbèkùn ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun iná ló wà. tọ́ àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ bàálù tí ó jẹ́ ti ilẹ̀ òkèrè wọ́n ní wọ́n ti má dínkù bá iye ọkọ̀ bàálù wọn tí ń wá sí nàìjíríà o látàrí bí bí nǹkan ṣe ń lọ náà ni kódà wọ́n ní iye owó táwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ bàálù yìí ń pa wọlé ó ti já wálẹ̀ kò tó nǹkan mọ́ o lábẹ́ náà látún ti ríròyìn míì ta fún lákòrí ẹ̀ ń bẹ̀rẹ̀ ètò àjọ ayánilówó lágbàáyé International Monetary Fund wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ní pẹ̀lú bí owó oúnjẹ bó ṣe gbẹnu sókè táwọn nǹkan tí ẹnu ń jẹ lọ́jà ò ṣeé tọ́mọ́ tó di mọ́kàn òun ló wá mú kí gbogbo nǹkan lápapọ̀ kó wá kúkú wọn po ní orílẹ̀-èdè nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì IMF àwọn ni àjọ ayánilówó lágbàáyé tí wọ́n yá wa ní ọ̀rọ̀ ọ̀hún ojú ìwé ìkọkànléní ogún page twenty one punch tó jáde fún tòní ńbẹ̀ la kẹ̀dẹ̀ ti rí yẹn kẹ̀dẹ̀ ká o. tọ́ àbọ̀ lórí bí ilé ṣe dàwó lẹ́kọ̀ọ́ ń jẹ́ oníyìn ilé alájà mọ́kànlélógún tó dàwó tí ẹ̀mí àwọn èèyàn tó bá rìn tó sì ń lọ bí ogójì wọ́n ní gbogbo aráàlú ló ti ń dúró de pé ẹ náà ilé tó wó ní òpópónà ti Gerard tó wà ní Ìkòyí ipe ọgbọ́n òun lè fẹ́ dá sí àbọ̀ rẹ̀ jẹ́ ká tètè rí ká mọ ibi tá rè lórí ọ̀rọ̀ ẹ̀ ń dẹ̀bíru developer ẹ̀ ń dẹ̀bíru engineer ẹ̀ ń dẹ̀bíru ìjọba ọ̀dọ́ ta ni ọ̀rọ̀ yìí gangan wọ́ wá sí wọ́n ti sọ̀rọ̀ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó lórí ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu tó gbé ó ní abọ́ ọ̀hún àfẹ́kún ọmọ mu ló mu ni o afẹ́kún wọn fún wa ní ojúlówó òròyìn kó má bàa jẹ́ pé ẹni tá a mú yóò tún ti ẹ̀bi rẹ̀ sórí ẹlòmíì kó má bàa jẹ́ pé ẹ̀bi lásán ni wọ́n máa fi rẹ́ra wọn lára tẹ́jọ́ òfin ní lójútùú kankan mọ́ ẹni wá jálága ìgbìmọ̀ ntọ́pinpin lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tóyìn àyìndé a ti sọ fún yín pé ọ̀sẹ̀ méjì àbọ̀ rẹ̀ a sì ń retí rẹ̀ láìpẹ́ láì jìnnà bó bá ti dé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n mọ gbogbo bí nǹkan bá ṣe lọ. tọ́ lákòótán ẹ̀yin ará lábala àgbo aré ìdárayá aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ègbèmọ́ tẹ̀ kó tó kókún náà ti àjọ NFF nílẹ̀ yìí ti ní hmm, hmm, hmm. ǹjẹ́ ẹ̀yin jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀ ọmọ nàìjíríà ò mọ̀ pé àdéhùn tí wọ́n ṣe pọ̀ pẹ̀lú akọ́nimọ̀ọ́gbà